وقرأ الهدى هدى نبينا محمد صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أشكركم الله روضة في tí ọpẹ́ tọ́ sí ọlọ́run bá tí ọpẹ́ yẹ ọlọ́run bá في ó fẹ́ ọlọ́ọ̀bá ilẹ̀ ọba tí akóòlù máa fi ọjọ́ ẹ̀ níjọ́ tí a máa ní àdéhùn wípé afẹ́fẹ́ ìjọkọ̀ ìwáyé ní ẹ̀rẹ̀ kan wà yìí. agbèrò bẹ́ẹ̀ àtìgbèjú ọjọ́ ọlọ́ọ̀bá rẹ̀ ti kẹ́kọ̀ọ́ ọlọ́ọ̀bá rẹ̀ tí wọ́n kọ́ bá ìlú gbà fún ọlọ́ọ̀bá mi. torí pé lọ́pọ̀lọpọ̀ ọba yìí wọ́n máa ń béèrè nǹkan tí wọ́n sì máa ń fi kẹ́kọ̀ọ́ ìmọ̀ sí ọlọ́ọ̀bá rẹ̀ tọ́lá ìlú fún yẹn nítorí kò lè sí nínú àkọọ́lẹ̀ ìtọ́nà ọba pé nǹkan yẹn ló wà wí àtọ́nà ọba àdékẹ́lẹ́ kí ẹ̀ ṣe tọ́ka bí ìtẹ́lá àwọn tọ́kọ́nà ọba wípé àìgbòrò dáadáa yìí ọba ọba rẹ̀ fún wọn sí nítorí gbogbo ẹni tẹ́lẹ̀ tó wá gbé ìlọ ti ṣe dáadáa tọ́nà ọba àdékẹ́lẹ́ rẹ̀ fún ẹni tẹ́lẹ̀ dáadáa ló ṣe rí ẹ̀sán rẹ̀ kéré lọ́jọ́ náà ọba àbá tí ó dá gbogbo àgbáyé ayé Eré ni àkọ́kọ́ nínú ìdí ọ̀pẹ́ wa fara ìjápọ̀ ọlọ́ọ̀bá. Báyìí wọ́n ìjọba ọlọ́ọ̀bá lórí àwọn orí púpọ̀, eré tí ọlọ́ọ̀bá mi fẹ́ láti ń ṣe lé wa lórí ní àti ìṣẹ́jú sí ìṣẹ́jú. Bẹ̀rẹ̀ láti ìṣẹ́jú àríyá ni tó tóbi dé orí ìṣẹ́jú ẹlẹ́ẹ̀kì òdìdé wákàtí sí wákàtí òdìdé ojoojúmọ́ òtòtò àtọ́dọ́dún àwọn àmì ọlọ́run ọdún ìgbà ìkọ̀kan wálẹ̀ adúgbẹ́kọ́ náà àwọn àmì àwọn ilé ìta àmọ́ aláàánú nínú ẹ̀ka àmọ́ lórí inú ẹ̀ àbíkẹ́ ọ̀gbà lórí ẹ̀ àwọn ilé ìta òkè ẹ̀mà kó rí ní gbèmí tí àdúpẹ́ ilé ọlọ́run bá dúpẹ́ kan lórí ó ṣe wá lẹ́rú sí mo orí tó lẹ́rú pẹ́ fún ìwọ̀n ọba yìí àlékún orí ọ̀nà ọba yìí tó lápọ̀ mọ́tàlá ìmọ̀ sí pẹ́ ìkọ̀kan wa àlékún orí kọ́nà kọ́nà sí pẹ́ ìkọ̀kan wa. àtúndípẹ́ kọ́nà ọba tí ọlọ́run ọba tí ó dé sí ojú rí àwọn mẹ́rin mẹ́rin olódùfẹ́ méjì tí wọ́n máa ọlọ́ọ̀bá àbíkẹ́lá ó yọ̀gbà lórí ẹni ọlọ́ọ̀bá lè gbà fún wa àti ọlọ́ọ̀bá àbíkẹ́lá tí ó bá kò kí ó má ba ìfẹ́ náà kọ́ ọ̀bá kó má ba jẹ́. bákan náà àdúgbò tọ́lọ́ọ̀bá lórí ìlànà tọ́lọ́ọ̀bá tí ó fi yé wa yìí tọ́lọ́ọ̀bá àbíkẹ́lá lè kọ́ṣẹ́ wa lé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú lórí ìnáwó ojú ọ̀nà káàkiri ọ̀pọ̀lọpọ̀ òjò lójú ọ̀rọ̀ sílẹ̀ ti kàn mú bí agbèkéré tó lọ́jọ́ orí náà bí nípa sí èyí tó ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí na wọn àti gbogbo ìwọ ní kàfẹ́tẹ́rì ẹ̀sìn àwọn olùgbẹ̀ àjẹ́kọ̀ọ́ ìtọ́kùn náà. Mo pé ọmọ tó bá bí ní èdè àsìkò náà ti pè é, ọmọ mi kọ̀ lẹ́yìn tí ọba kọ́ tí ọba tí ọba kọ́ tó tó níyàwó. Ọ̀yà ọlọ́run bá bá bọ̀kọ̀ náà bàjẹ́ ìyàwó ló ti pé mẹ́rin. Àgbáyé wàhálà ti pè é kọ́. Ṣùgbọ́n ìgbà tó lọ́wọ́ bá àdékẹ́lá rí àdéhùn. wípé ojú ọ̀nà ìyẹn wọn kò tọ́ owó bí ẹbí ńlá ìjẹ́ káàkiri padà jálẹ̀rì alhamdulillah ilé ìbáyìí lọ́lọ́wọ́ bá ti tẹ̀lé ayé bí àjẹ́ ni ọlọ́ọ̀lọ́ ni Ọlọ́run bá ní àwọn tó bá ṣe ìgbìyànjú láti wá ọlọ́run bá rí láti wá ọlọ́run bá tẹ̀ láti wá ìṣẹ̀ ọlọ́run bá láti wá ìṣẹ̀ ọlọ́run bá. Làlá àdìyàn náà ń kúrò lánàá. Làlá àdìyàn náà ń kúrò lánàá. Ọlọ́run bá ní àwọn ọlọ́run bá ń tẹ̀ nípa wípé àwọn ọlọ́run lè fi rẹ̀ pé áàdìmọ̀ yóò bẹ́ẹ̀ lọ ojú ọ̀nà wa kò sí lóde ìkú sọ̀rọ̀ tó láyé. Wọ́n ti gbìyànjú ni wọ́n ti mọ ojú ọ̀nà ọlọ́run bá ní.

ọlọ́run àríkẹ́ wá pẹ̀lú àwọn ìṣe dáadáa pẹ̀lú ìfọwọ́sọ́nà torí màríyà ní ìlànà ní ápùlọ́bẹ̀rẹ̀ torí àsìkò wa tí sọ̀rọ̀ màríyà ẹ̀sọ̀ ìkọ̀ pẹ̀lú àwọn ojú eré yìí tí ọ̀rọ̀ yìí kájìbà gbọ́ ní ìlú ó máa ń wù àwọn ọlọ́run tó ń di tèmi báyìí náà bàbá fẹ́ tó wà kọ̀ á bàbá fẹ́ tó ọ̀rọ̀ sáàkù lọ́nà tí yóò bàyí àwọn ìjọ náà wá ọlọ́ba ọlọ́ba àti ọlọ́wọ̀ bá gbọ́ yìí. Àtọ́wà lédè ìkẹ́ ọlọ́ba ní ọlọ́ba àti ẹgbẹ́ ọlọ́ba tó wà lẹ́bí sọ́nà ọlọ́ba àlejò àlejò sọ́nà ẹni tí ọlọ́ba àlejò lọ́dọ̀ ní sọ́nà ní dáadáa fún ìgbò wà ní pátápátá. Ẹni tí ọlọ́ba àlejò lọ́dọ̀ kí ó fi ẹsẹ̀ wa ní ojú ọ̀nà àti àwọn sọ̀hárà rẹ̀ àwọn tí wọ́n sọ lọ́wọ́ tó fi iṣẹ́ bẹ́ẹ̀. àti gbogbo ẹni kọ̀ọ̀kan wọn náà sí àwọn ìyàwó lẹ́bi tó lọ máa tọ́lá pẹ̀lú ìwọ́n ti pété àti máa ṣiṣẹ́ kan àti máa lò ó títí ẹgbẹ́ ìjọba kò yára. látẹ́lẹ̀ ẹ̀rọ adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn afi àjọ ilé tó bẹ̀rẹ̀ látòrí ìmáàmù wa tí wọ́n wá láti ilé ńlá nílọ ìmọ̀ràn tẹ̀síbí. kí ni wọ́n sọ wípé ilé tẹ̀síbí nílọ ìmọ̀ràn ilé kékeré tán. Ah, bí wọ́n lóde gbọ́ rẹ̀ gbogbo rí àmì rẹ̀. Lẹ́yìnbá tí lọ pé kéèyàn gbé ní òlú, a lè sọ fún àtijọ́ ọ̀nà wọn. Nítorí pé ìlú kéèyàn bá ti lo nǹkan tó lórí ti pé iye àbílẹ̀. Sọ̀rọ̀ wípé o ti dìde yàn. Nínú my constitution, nínú òfin kéèyàn bá ti lo pé iye àbílẹ̀ ìtàn tó ti nínú òfin àwọn àbẹ̀ ti lo bí ṣe pé àtúndé lọ rí báyìí mo rò constitutionally àdìsọ́pá máa lọ rí lọ́wọ́ pọ̀ sí. àti pé gbogbo ẹ̀bùn tí ọlọ́run bá mi tẹ́lá ní tí ọlọ́run bá bọ̀ wá níwọ̀n bá bọ́lọ̀ ti bọ̀ wá náà káfí ìdúpẹ́ ọlọ́run wá lórí ẹ̀ lórí ìmọ́lẹ̀ ìgbìyànjú tó jú ọ̀nà ìmọ̀ ọlọ́run bá mi tẹ́lá òní kí ọ wá láti ìdíkẹ́kẹ́ tí kò bá ti láti ìgbà orí náà àwọn akẹ́kọ̀ọ́ tọ́lọ̀ wá pé nígbà tí ọlọ́run àdúgbò láti rọrùn fún wa láti wá mímọ̀ nílọrin ọlọ́run tó ti fún wa láti máa lo mímọ̀ nílọrin náà ọlọ́run tó ti fún wa láti máa àwọn èèyàn pẹ̀lú ọ̀nà náà ni a máa sọ pé ó nà yẹn tó ní wa ló fàárí fún náà pé a kò bí ìwọ máa pé ní bíbí

nígbà tó lọ́wọ́ àlejò lóbìnrin ká tẹ̀síwájú ní ẹ̀kọ́ àwọn ọmọ wa tó kúrò nídìbò àwọn tó kọ́kú lọ rẹ̀ àwọn tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ bí tí àbá àwọn àti ọkọ̀ wa náà ti wá mú mímà àwọn náà ní kòtí tó dúdú tọ̀ wá láwọn náà bá lè lọ mú mímà níbi tí àbá àwọn ti mú mímà wá tó sì fi bọ̀ wà ní ibi táwa náà wà. àmọ́ òkè pẹ̀lú ilé ìbáyìí àwọn ìmáàmù ọ̀rọ̀ mi pé ọ̀rọ̀ tẹ̀sán ó wọlé. àwọn bákan náà ní abala kejì náà ẹgbẹ́ ìmọ̀ òjìjì sọ náà àtọ́ ẹ̀kọ́ wá tó ápí ọ̀rọ̀ náà láti ọ̀nà lábàbà ti ti àwọn ilé wa ilé tó jẹ́ ìyàwó ẹ̀kọ́ wá tó ápí lọ́rùn pé ìrọ̀rí o àríbi ah, ti lọ́rí sí ìrọ̀rí náà rí ti wá sí torí pé ah, ó kó ti tó papọ̀ mọ́ra wọn ẹ̀rọ ti wọlé ìgbé igbó ti wọlé wọn ọlọ́run ti fi àgbáríkà sí ààrẹ ah, ìdílé ti pé èrè òkè nílé bàbá kọ́mọ́ nílé ìyá làwọn ọmọ ọmọ jẹ́ alhamdulillah pé àkọlọ́pàá a pé àdúpẹ́ dọ́dọ̀ náà wa tó wípé nǹkan a fẹ́ kí ó dìde ọlọ́ọ̀bà àbíkọ́ láti kí ó máa dìde alhamdulillah tó ìlú lọrin ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tí wọ́n dẹ̀ wà lójú ọ̀nà nàìjíríà yìí àríyọ́bá ti mọ̀ wípé àwọn kò sí èméjì nínú rẹ̀ àwọn ọba mi kí ó bá kún kí wọn fún ìlú ìlọrin tó rọrùn tó wà fún pé àti ìlú tí ó lọrùn kọ̀ọ̀kan wá náà sí ọlọ́run tó ní kájáde tó fi dé ní èkó tí a wà nínú ẹ̀ yìí àti ìkòròdú tí a wà ń bẹ̀ yìí àti tó fi lórí àdúgbò orí òkúta tí a wà náà yìí ọlọ́run àti ìkọlá tó bá kọ́ mẹ́ta wà wá fún gbogbo ẹ̀sìn tó fi kárí gbogbo àwọn ìlú orílẹ̀ ayé nítorí kó lè dá náà ní gbogbo lẹ́yìn kò sí ìdájọ́ tá a fẹ́ gbà ní gbogbo àwọn ìgbòsíjọ lọ́wọ́ ọ̀gá ìdíje bá ṣe pé láti kó ìlú ṣe láti gbé sí ìlú tó dáa kó wà lórí ìlànà tọ́lọ́ wa tà lórí ìṣẹ́ bàbá wa ọ̀rọ̀ sẹ́lá. síwájú náà ẹ̀yìn ní ìṣèṣíwájú àti ní ọ̀rọ̀ àkọ́tọ̀ ní ìṣe àpọ́lé fún ọ̀yọ́ ọmọ ìyá alákọ̀ọ́lé tọ́lọ̀ wà lórí láti yọba mi sọ nílé kọ́lọ̀ bá kọ́ bá mi ṣe àkọ́kọ́ náà gbogbo wa àtẹ́rẹ́ tó lọ. Ní ìgbà yìí nínú àwọn ẹ̀kọ́ tí àwọn sálà tọmọ fi ń bá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lù. Tọmọ fi ń bá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lù. Sábà ń tàtẹ́ àwọn ìlànà rọ́ṣìmọ́ta lọ. Ìlànà àrùsọ́dọ̀ta lọ ní kọ́ àìsí. Lọ́mọ onígbà yìí rí ìnífẹ̀ẹ́ orí àti ìgbèrú orí orí ẹni tá à ń bọ́ pẹ̀lú màá tó onígbà yìí náà rí kọ́nà màá ní kọ́nà yẹn bá kọ́wà náà ó ti fi kí àwọn gbólóhùn kó lọ jáde àlátẹnu èmi tí mo sọ̀rọ̀ yìí sí ẹ̀yẹ sí ẹ̀jẹ̀ olùgbọ́ mi alákọ̀ọ́lé ó fi ọlọ́ba ló kẹ́lá tó bá mi tẹ́ gbogbo orí lápapọ̀ ọlọ́ba ló kẹ́lá tó bá mi tẹ́ àmọ́ gbogbo wa ní àpapọ̀ nínú tí wọ́n bá rí oúnjẹ ó fi jẹ́ káàtó wọ́n máa ń pe àkíyèsí lórí ẹ̀ òun náà ló ka àjòkó lé lórí. ẹni kọ́kọ́ bẹ̀rẹ̀ àkíyèsí mi lórí ìjòkó tí àjòkó yìí náà ná. àṣàbìlá ìmọ̀mọ̀ wa àwọn ọmọ wọn ti dáadáa ọlọ́mọ àti ìjọba náà kọ́mọ̀ dáadáa ní kọ́mọ̀ kọ́mọ̀ bàbẹ́. wọ́n á ti àmọ̀ wí sí ọlọ́mọ àti ìjọba kọ́mọ̀ jẹ́ kó di aburú mọ́ wọ́n wọlé pẹ̀lú ìbọn wa pẹ̀lú ìgbà wọ́n lọ rí pẹ̀lú ìbọn wa pẹ̀lú ìgbà wọ́n ti àwọn ọ̀rọ̀ ìmọ̀ wọ́n fi ṣáájú wọ́n lè fi ọ̀rọ̀ kan ṣáájú náà rí ọ̀rọ̀ ọmọ ní nítorí ẹ̀lẹ́ ìmọ̀ kọ́lá mọ́nù kọ́lá ọ̀tọ́rú kọ́lá fàhálàtú nígbà ìkọ̀wé ìtàkùn ní ọ̀rẹ́ ẹ̀rọ ọmọ ní àlejò àwọn fàhálà ní ti fi bá máa dọ̀rọ̀ wọ́n wá ní àwọn ìlànà ìbílẹ̀ fáwọn èèyàn tó lè kọ́kọ́ wọlé kó mú bá ìyá pálẹ̀ sí ẹni lé ata àwọn àbá àkọ́rí báyìí àwọn àbá àkọ́rí báyìí àwọn màlìkí ọ̀sọ̀ báyìí àwọn gbàgbé ọ̀sọ̀ báyìí báyìí àwọn àdẹ̀sí ọ̀sọ̀ báyìí àdìyó ọ̀sọ̀ báyìí yóò fi wọ́ ọlọ́run yóò fi wọ́ ọlọ́run lọ́dọ̀ ìyá rẹ̀. Àtàkù wa ń lò wá ọ̀tọ̀ lẹ́gbà wà láyàtà ẹ̀dà. Onígbọ́n ọ̀tọ̀ náà ni kò kí ń lọ́ta tọ́wọ́ tó lọ́wọ́ àwọn ọ̀pàpọ̀ àwọn ọ̀rẹ́ méjì mẹ́ta mẹ́rin. Ṣèyí náà ni ẹyọ ọ̀sẹ̀ lè tẹ bá rí sí ibi tó dodo bá ti pé méjì mẹ́ta ọmọ yìí pé méjèèjì mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ wíwá fún lórí pé ẹ lè ṣe léyìí náà ẹ sì lè ṣe léyìí náà ẹ sì lè ṣe léyìí náà àbí gbogbo ẹ̀ náà lòdodo ẹgbẹ́ jẹ́ fún láti ojú ìwọ̀n pé ó yé dáadáa. lọ́wọ́ àìwòrán ti tọ́ àtàwọn ìṣòro yọ̀rọ̀ ẹ rí pé ó pọ̀ pé sọ́yọ́ kan. gbogbo ẹ̀rọ lórí tó bá wọ̀ ní kò ṣe lọ bẹ́ẹ̀ ká lérú yóò lẹ́fà wọ̀ pé àjọ àwọn alátọ̀ àlẹ́bì àwọn ìjọba ọmọdé bẹ̀rẹ̀ lọ èyí ni àwọn alátọ̀ àlẹ́bì àwọn ìjọba ọmọdé bẹ̀rẹ̀ lọ èyí ni àwọn alátọ̀ àlẹ́bì bọ́ bá délẹ̀ pé tó bá wọ̀ kó mú ń bẹ̀rẹ̀ wàláì ìmúkúmọ̀ kọ́ nìyẹn mú yẹn bá nílé nígbà níbi tó bẹ́ẹ̀ tó máa ń lé ìmọ̀ nìyẹn ibi tí a lè máa pẹ̀lú gbogbo ilé ìgbà rẹ lẹ́lẹ́kẹ̀ẹ́ ilẹ̀ alájì ní gbogbo ẹ̀ oníkan máa wúyàn ní kó ṣe náà àbí. wọ́n àbá àkẹ́rẹ́ abojú àwọn akẹ́rẹ́ ká máa bojú àwọn àbá àkẹ́rẹ́ bojú yẹn ni àwọn akẹ́rẹ́ yẹn lè sábà wù nìyẹn kéwú débi tó tó bá ń sọ ẹlẹ́ẹ̀kejì ọ̀run sọ nítorí wípé àwọn kan náà sọ oṣù tó jẹ́ káwọn ìwọ́n gbàgbẹ́ jẹ́ nígbà tó kàwọn alọ́gbà àdé bá ń gbàgbé àgbà apá ẹ̀jẹ̀ tó káwọn sọ sọrú òfin yẹn nà. pé wọn kó gbàgbé káwọn tó yàrá wọn náà lẹ́yìn tẹ̀gbẹ́sẹ̀ sọ fún wọn nígbà tó bá ń bá pàdé kọ́ mọ́ba wọn lóbi jìnnà ó sì mọ̀ pé àbá àtijọ́ fún wa tẹ́lẹ̀ pé àwọn ti yanjú ẹ̀rí wọn fún wa ọ̀rọ̀ yóò kó ìdààmú kẹta bá wa kọ́lá lọ́jà tó bá yá ọjà ń bá wọn kọ́ wọn lọ tẹ̀lé ìṣẹ́ àgbàbà tí ẹ̀sìn dídúgbò wà lójú ni àti ìta ní ìṣẹ́ ń bẹ tó wà lókè ìṣẹ́ ń bẹ ní nǹkan sí èyí tá a fẹ́ fi lọ nípa tí mo gbó ẹ̀kọ́lọ̀ bá tó pàánà wa mo fẹ́ pàkíyèsí ìgbòkó yìí náà ni ìmáàmù bẹ̀rẹ̀ pẹ̀lú àríkù eléyìí tí ó ṣẹlẹ̀ ìfà tó ṣẹlẹ̀ láàrin àmẹ́rì sọ́nà máa wà ní ìwà ìlúfẹ́nà àti àdùnmọ́dùnà sẹ́yìn sẹ́lẹ̀bí sọ́nà máa fẹ́lá tó sọ wípé ọdún mọ́dùnmọ́dùnà sẹ́yìn pé yíkọ́ àrílẹ̀kọ̀ àyàrí ìyá àgbo mẹ́rin mo fẹ́ mo fẹ́ kó ta àkùrá àdì fún mi mo fẹ́ gbọ́ àti lẹ́ta kíkà àkùrá. àlẹ́ ìfà àgbo mẹ́rin mo fẹ́ sọ pé àkùrá wa ní sọ wá ìtọ̀wé bí ẹgbẹ́ mi máa mo jẹ nìyẹn náà kí n máa ta àkùrá àdì fún ẹ kó lè jẹ́ kí wọ́n mẹ́rin àkọ́ kalẹ̀ fún wọ́n mẹ́rin kọ́ wa lẹ́kọ̀ọ́ àná. fọ́ọ̀mù mi bẹ́ẹ̀ mẹ́ta jù ẹ lọ Àlẹ́ ni ilé òṣèlú àmàlà ọ̀hún ní ọ̀hún yìí èmi nífẹ̀ẹ́ sí iná ẹgbẹ́ ọ̀pọ̀ ààrẹ látẹ̀yìn ọdún ní ìpínlẹ̀ kò sí rí ọba kan ọ̀pọ̀ ààrẹ sáà lọ́pọ̀ lọ́jọ́ ọ̀gbọ́n. Bàtọ́ wá dé di ààrẹ pé wàtí kọlùwà jíjìnà jíjà wàtí kọlùwà jíjìnà ní fún ewu mẹ́rin ṣẹ̀lì níṣẹ̀lì wà jíjìnà jíjà àyà ààrùn láì sọ nígbà. Tí wọ́n fẹ́ ààrẹ lẹ́yìn sọ́mọ bá sọ̀rọ̀ mẹ́rin ti sọ ẹ̀kọ́. Olùbọ́dọ̀ fi wọlé. Wọ́n ti wúyẹ̀ náà lórí. Wọ́n bá yẹ kí a ká nítorí àti gbọ́wà àti wọ́n sọ àwọn ìtẹ̀lẹ̀ láwá dáṣàbìdì kò sí ìkan tí ó burú mẹ́ kò sí ìkan tí ó bà jẹ́ mẹ́ ẹgbẹ́ bí a ti rí lásọ̀rọ̀ àwọn ìfọ̀nà náà fọ́nà ṣùgbọ́n ìlú máa ń ta kọ̀ á lè ní ìbẹ̀rẹ̀ wá sí pé kọ̀ á lè bẹ̀rẹ̀ ilé eléyẹ ni ò lẹ́rìí eléyẹ báyìí kò lẹ́rìí rárá lẹ́yìn tá àìrí yí àyàlù sálà kò kí sí àwọn sábà Àlẹ́yìn tó lọ́wọ́ fún àwọn ojú wá àti kó ẹ̀ṣẹ́ wá àti àwọn olùwà jẹ́ láyé. Àyé àkọọ́lẹ̀ kan tó báwọn ìtọ́lọ́ fún àwọn ẹgbẹ́ ìrọ̀lá sí ẹ̀ tó máa ń sọ àwọn àrùn bẹ̀rẹ̀. Àlẹ́ ẹ̀kọ́ ni. Ààrẹ rí kẹ́kẹ́ náà sọ àwọn ìlú àwọn ẹ̀ṣẹ̀ kiri ìkan fẹ́ bẹ̀rẹ̀ ìjòkó wà bí wọn. Wà lẹ́yìn káàrẹ̀ sí ìyẹn kọ́lọ́wọ́ ní ẹ̀sọ́ máa kún náà ìrìn. Tó bá jẹ́ pé ó sá mẹ́ṣẹ́ orí ìkan báyìí ojú orí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni, ìpánkọ̀ àdúrí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni, ẹ̀sọ́ máa kún náà ìrìn. Àwọn ẹni ò bá ti tẹ́yìn, wọn bá ṣáájú wa lọ síbẹ̀. Torí pé àwọn yìí rèé wọ́n gbàgbọ́ ní àkọ́lẹ̀ ìkọ̀kọ́ àrùjọ wa lọ. So ẹni pé ibi tí wọ́n ti wọlé òní pé afẹ́gbọ́n kan á lè kìí àwọn nítorí wà sí ìkéde pé afẹ́gbọ́n kan á lè bẹ̀rẹ̀. Lábọ́ wa lọ sí bóyé. Ṣé àwọn ti láwọn ṣe wọ́n ti wọ́n pàdé ní ká. Lọ́nà wọlé ìwà ọ̀rọ̀ lè bẹ̀rẹ̀ yẹn. Ṣé wàá nìbò? So gbogbo ìmọ̀ràn kéde wà á ilẹ̀ láàárín. Ọ̀gbìn ìlà. Ọlọ́run ní bó ṣe rí nìyẹn bí ọ̀rọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ bó ṣe rí nìyẹn ẹ̀ẹ́ tó ṣe ṣe gbogbo ìjòkó tí àwọn ọmọ ìgbẹ́ ìgbẹ́ lọ́ọ́ ṣe rí ọ̀rọ̀ àgbẹ̀ ẹ̀kọ́ ni kò tó túmọ̀ sí pé kéde tí wọ́n mú nípò àánú ìbẹ̀rẹ̀ tó ara ọdún tó wà fún àti wọ́n ti wà àti fún àpẹ̀lú ọ̀hánì náà wọ́n lọ́wọ́ àti tó wà àti àlékún ìwà àpá. àgbà tí àgbà àti àpò àánú wọn lọ́ọ̀dì orí ìlú púpọ̀ nítorí wípé ẹni tó bá mọ ẹyí nǹkan tí wọ́n bá ń ṣe nǹkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn náà wípé olóògbà yìí ti ń jáde nǹkan gidi tọ́lá yẹn bá ń sọ oúnjẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́nà tó yà á eléyìí òun rá nǹkan olówó ní bí òun rà wá rèé láì sí èmi gbogbo ọ̀rọ̀ náà rẹ̀ àbá àríkọ̀ àrùn ìtàgẹ̀ àbá àríkọ̀ àrùn ìtàgẹ̀ àṣàbìlá àbẹ̀lọ́wọ̀n bá kọ́nà bá sí ẹgbẹ́ sí kọ́ àrùn kọ́nà bá tó mẹ́jọ tó gbé ìbàlẹ́jọ fún àfáà ọ̀dẹ́gbọ̀n kò yára ọ̀rọ̀ àkójẹ́ tó jẹ́ ṣúgbà fún wọn. pẹ̀lú ilé ìbáwọ̀ láwọn fi hàn fún àwọn pé ọlọ́run ní àdúgbò wa yìí ọlọ́run bá torí fún wa tí a bá fẹ́ kọ́ ọ̀pọ̀ àrùn ìtòmí àìsànfàmí lára àfa ọlọ́run àìsànfàmí lára wọn ọlọ́run bá ní kú jẹ́ orí ọlọ́run ládùúgbò yìí ó lè da púpọ̀ àtọmọdé àtàgbà ọlọ́run bá ti dàgbà jù ọlọ́run kò fẹ́ kọ́ dàgbà jù ní máa kọ àrùn kò fẹ́ kọ́ dàgbà jù ní màkì rẹ̀ á gbìyànjú láti gba ìmọ̀ pípa ọkọ̀ àrùn lẹ́nu àpá nítorí pé láì alhamdulillah wọ́n máa ń alhamdulillah alhamdulillah ọlọ́run akọ́bẹ̀rẹ̀ sọ wọ́n lẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n ní bí mo ṣe wí yẹn wọ́n ní bó ṣe rí náà yẹn wọ́n ní àti ìjà ìfàmì àpá àkókò aládùúgbò àwọn ní kódà nínú àwọn tó jọmọ tó kékeré àwọn tí àwọn fàá kiri wọ́n gbẹ̀rẹ̀ ìjòkó yìí alhamdulillah ọlọ́run àgbẹ̀rẹ̀ oṣù mọ́ ìgbọ̀ngàn wọn ní ara ọ̀la ìjẹ́kọ̀ọ́ sí ọlọ́run wa. One, eré tí a bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n ti fi ọlọ́ọ̀dún. Òun náà ni àgbákò nílẹ̀ tó wà ní Mùsùlùmí wà àbùkù lọ sí wọ́jọ̀ máa. Àgbákò nílẹ̀ tó wà ní Mùsùlùmí wà àbùkù lọ sí wọ́jọ̀ máa. Ìyàtọ̀ tí ń bẹ láàárín àti àwọn Mùsùlùmí àwọn ẹgbẹ́ kan ni wọ́n nínú àwọn ẹgbẹ́ Islam jama ẹkùn nílẹ̀ mùsùlùmí jama ẹkùn nínú jama ẹkùn Islamiyya àìsàn mùsùlùmí ìjọ kan ni wọ́n jẹ́ ẹgbẹ́ kan ni wọ́n jẹ́ nínú àwọn ẹgbẹ́ mùsùlùmí. Náà ẹni tí mo ní ẹgbẹ́ kan nínú àwọn ẹgbẹ́ mùsùlùmí ní ìfọ́pẹ́ ẹgbẹ́ kan nínú àwọn ẹgbẹ́ kìí ọ̀rọ̀ àwọn ìgbésẹ̀ mú o. Ó pé àṣẹrí ọlọ́run bá gbọ́dọ̀ sọ wá ní ìpínlẹ̀ mú. Ìná mo sọ ọ̀rẹ́ kan, ọ̀rọ̀ táwọn àgbàlagbà bá sọ fíkùn ọ̀nà pọ̀ mẹ́rẹ̀. Wọ́n ní táwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ tó kí abáwọn tó mọ̀ ọ̀rọ̀ tó pàdé. Bẹ́ẹ̀ bá mọ̀ ọ̀rọ̀ sọ títí títí, ọlọ́run bá ní lọ́pàá àgbọ́ta àgbákan àwọn tí wọ́n ń fi ọ̀rọ̀ gbọ́ wàhálà ní o.

Ẹ máa ń sọ pé àwọn èèyàn lè imagine tó kọjá iṣẹ́ ìlú ìlú àti àbájára fáwọn àfikún wa fún. So, mo dẹ̀ nífẹ̀ẹ́ ìdáyà pẹ̀lú àbá. Títí bá ti pé ògùn ta nífẹ̀ẹ́ ju àbá lọ ni. Bébí ti súnmọ́ àbá tó kò yẹ lẹ́nu. Gẹ́gẹ́ bí pé mẹ́rin ń yẹra fún yẹn láti dá yẹn lára rẹ̀. Gbogbo ẹni tó bá lójú ìbáyé, ó yẹ kó yẹra fún yẹn àti dá fún yẹn ṣùgbọ́n nítorí wípé òdodo la wá lọ́dọ̀ àpá òdodo la yẹ̀ nífẹ̀ẹ́ àpá lọ nígbà tó òdodo fọ̀ àti àpá lẹ̀. Bàbá wọn ní àpá ní olórí kókó ẹ̀dá. Bá àti máa ń bá olórí kókó lò nínú mọ́ni àjọ àwọn ìṣúná ìjọ ìjọba àti àìbá mọ́ni bàbá ha lọ́wọ́ nínú ṣé àti ìṣúná ẹ̀wọ̀n àbá àbá lù bẹ́ẹ̀ àti ìbá wọn lò sí lòmí nípa àpá gbogbo olú yìí pátá tó fi lókè fún pátá òun láti ń gba bọ́ọ̀lù sí inú àwọn èèyàn nígbà tí wọ́n yẹ̀ pẹ̀tẹ̀. àbẹ́lá tí abáwé ìgbàlá bá débi kan fún abẹ́rẹ́ bí àwọn ìfowó àrùn sí wọn èpè ló kù sáà nígbà láì rí o. èpè ló kù sí. ìrọ̀rùn orí kọ́dà ẹ̀rọ kọ́dà rẹ̀ kan ní tọ́kìtì yá sí ìyẹjú ẹ̀. mo jáwọ́ mi báwo yẹn lásán àyẹ̀dìgbò lọ́ta. nítorí báwo tí a padà dojúkọ yìí àwọn tí wọ́n rẹ̀ tẹ̀ wà lẹ́yìn ìlú àwọn tí àwọn èèyàn nífẹ̀ẹ́ nínú ìlú ni àwọn tí wọ́n jẹ́ abẹnugbẹ́ nínú ìlú ni tó bá wọ́n yéèkì dàbàtà wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àwọn èèyàn yéèkì dàbàtà so ó jẹ́ kó rọrùn nígbà tí a bẹ̀rẹ̀ kí wọ́n lè dàbàtà àbá ọkọjá bí ni òye nípa àwọn tẹ̀lé o wọ́n ọkọjá orílẹ̀-èdè ọkọjá orílẹ̀-èdè ní báyìí bí ṣe wọ́n láti ìlú àmẹ́ni sọ́nà bá ọ̀sán náà bẹ́ẹ̀ ni wọ́n wá ní ní sọ́ọ̀ bẹ́ẹ̀ ni wọ́n láwọn ìlú ìbò káàkiri káàkiri a ń sọ akọ̀sí eléyìí báyìí láti jẹ́ ká mọ bí àwọn èèyàn ṣe rí nígbà tá a wá ní bá a ṣe ń gbógun tàṣe jù yìí náà a fẹ́ gbógun tàṣe èso náà nítorí pé méjèèjì náà ni òkínú ẹ̀sìn nítorí pé méjèèjì ni òkínú ẹ̀sìn وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويقول ويقول الرسول ويقول الرسول عليكم شهيدا nígbà tí wọ́n fẹ́ dúró sí wọ́pọ̀ àmẹ́wà ní ìjọ àwọn òdòdó àmẹ́wà ní jáàrìbò gbogbo jáàrìbò àti àtìkọ́ àmẹ́wà ní jáàrìbò pẹ̀lú àmẹ́wà ní abala àtẹ́jì láti kó lọ́rọ̀ ìjàmbá bí ìjọba wá ní sábà kó lọ́rọ̀ ìjàmbá kì í ti pé abẹ́ẹ̀kọ̀ ilé ẹ̀sìn ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ ìdílé bá fẹ́ sàgbé ìtàgbé o ìdílé pé ẹ̀ẹ́dí sí wa o ìdílé pé àwọn olókùn tàbí ọmọ ìṣòro bá wọ́n pé àwọn ọmọ ìṣòro ọmọ ibi tó ní ìṣòro àwọn ìdára o ìdílé bá ìlà ayé o ẹ̀ẹ́dí ọ̀dá ó lè wọ́n wáyé sí nǹkan tí o bá ń gbìyànjú àjọ ọ̀pọ̀lọ́ ẹ̀dá kan ló ní ilé ìtọ́ lẹ́yìn o bí wọ́n máa jẹ ọ̀pọ̀lọ́ fẹ́ ẹ̀dí ọ̀bẹ ilé ìtọ́ lẹ́yìn ògbóyè bá fẹ́ ṣe nǹkan wàhálà tí àlọ́dọ̀ náà kù. Ilé báyìí nìkan, àwọn ilé báyìí lọ́kọ̀ọ́ jẹ́ pé àwa ò ní kí o rí pa ẹnì kankan lórí tó wà jẹ́ ẹni tí ìbú nínú ìlànà tó náà wà tà lórí tó náà wà tẹ̀lá. Ẹni tí ilé kẹ̀kẹ́ fi yé ìkọ́ àmì, àwọn ayọ́ mẹ́lẹ́ àmì alákọ̀ọ́lé tó náà tó wà sí àlékún àtẹ́lẹ̀ yín. Tẹ̀lé tẹ̀lé bá kù nínú ìjàmbá. Lọ́pọ̀lọpọ̀ gbà níbi àti ètò ìyẹn lọ́wọ́ tí èyí bá kó bí àtẹ́jì àti ìkórè ẹ̀mọ́ ìlọ ẹ̀rọ lọ́pàá tí ọdún nígbà tí wọ́n bí àtẹ́jì èyí ti pa tó kéjì nígbà tí wọ́n bẹ́ kú òun gba wá rẹ̀ ìdàkúgbà rẹ̀. Wàláì, ó àwọn èèyàn tó bá ti ń pàtẹ́jì tẹ́lí tó bá rọ̀ báyìí ìrọ̀ kú ọ̀ lọ́rọ̀ wọ́n pa òbí àtẹ́jì lọ́pọ̀lọpọ̀ gbà. Wọ́n wá pa wá rẹ̀ ní pàtàkì torí ìfà tó pè tọ́jú ìfà tó pè òun. Ilé ọwọ́ náà ìfà wá rẹ̀ wọ́n bá já sí èyí. Wọ́n pa títà lẹ̀dì. Ṣé ìyá bá jẹ́ fún òbí àti èkó láyé èkó súnmọ́ ju ìtòbí àti ìdìbò lọ? Ẹni tó lọ́wọ́ bá ta lórí máa ń fún òbí àti èkó àkàtì tí máa ń bọ́ sáà lọ. Ẹ̀rí mi gbọ́ yé. So, nígbà táwọn wá fún òbí àti èkó, táwọn náà àtẹ́bọ́ sí ibi àti èkó máa dẹ́bọ́ sáàrin. Fọ́lẹ̀ ń sọ fún ìgbẹ́ ìwọ́n sáré sọ ìgbẹ́ ìyẹn lọ́wọ́ fún ìlọ́kùn ọ̀dàrú rárá láàrin wa pẹ̀lú yín kíra àwọn ẹni ìtajú ń bẹ káàmì fi mọ ǹjẹ́ kí ni ọ̀rọ̀ mẹ́jọ àjùbá òun ṣe gbogbo darí kan ǹjẹ́ yìí ṣé bẹ́ẹ̀ lórí àdíkejì bẹ́ẹ̀ èmi àti sọ̀rọ̀ àbí tí àwọn aláàbò ẹ̀ máa gbọ́ bàjẹ́ nípa àtàlẹ́ àwọn olóògbé ìjọba wọn tọ́lá yé. tó pé nínú mẹ́fà tó àwọn ti gbóyé òun náà ni àtàkọ́ yìí nípa àwọn ìsọ́ àti sọ́ọ̀lù. wọ́n di wọn wá wọ́n mẹ́ta jáde rárá níbi àgbóyàwó ẹni rẹ̀ òun ní káwọn mú orí mà láti máa ń jẹra wa pẹ̀lú àwọn ọmọ ìpa ti táàrà ẹgbọ́ kúráyè pẹ̀lú ìfẹ́nu wa ká máa sọ́ọ̀rọ̀ kúráyè tó ti wà ká máa lọ láti kúráyè ṣe ká lọ mẹ́rin ṣe tàbí lọ àyíká mẹ́rin ṣe mo ló sọ ọ̀nà ṣe. Àwọn ẹ̀sìn yẹn oníkẹ́ ọmọ ilé ìlú ti dábàá títún náà gbàgbà ká pàyẹ́ lẹ́yìn àwọn tó mọ sọ bẹ́ẹ̀. Ìdílé bọ́ọ̀lù sí yẹn, ó dùn wọn mọ́rọ́ pa èyí ìgbà irọ́ mi wàlá ilé ìgbà ilé ìmọ́rọ́ pa òyìnbó jẹ ìwé náà Ọlọ́run bá bọ̀ bọ́dá, ọlọ́run ní àwọn ìjọba tó ń gbọ́ wọn pọ̀, àtàwọn ọmọ mẹ́rin ní àyílẹ̀, ọlọ́run ní àwọn ọmọ ọmọ bá. Ọgbọ́n pẹ́lú kọ́ ìjọba ti gbà wọ́n. Ẹni mo dà wọ́n. Ẹni mo dá ilẹ̀ ọlọ́ta púpọ̀ o. Pàrọ̀ ẹ̀ àwọn ẹ̀rẹ́ tó bá wẹ̀. Ìgbọ́n mo ní mo dá ọlọ́ gbogbo ilé yìí báyìí àti pàtó síwájú ọ̀rọ̀ ni. Ṣẹ̀rí ọ̀rọ̀ sí ìmáàmù nípa wọn yẹn bíi mo fi ọlọ́run àti èdè ń bọ̀lẹ́ wọn ìfúnra. Bàtẹ́lẹ̀ àti àwọn àìsàn ń sọ̀rọ̀ ẹ̀nà. Mo ní kẹta fún mi ní twenty four hours. Wọ́n lọ ìkọ̀ràn ní. Ṣùgbọ́n ilé ìtumọ̀ sọ lọ́lẹ̀ àárẹ̀ ẹ̀rọ ọjà statement yìí. Ẹ̀dá fún mi ní oṣù kan, wọ́n lọ ìkọ̀ràn ní. Ọ̀pọ̀lọpọ̀ àbúrà. Ọ̀rọ̀ ní rárá, ọ̀ká mi lẹ́nu. Ṣùgbọ́n ṣe ọ̀sán ọ̀tá àwọn olùmọ́ pọ̀ ìfẹ́ nípa rẹ̀ gidi gan. Wọ́n ti gbìyànjú wọ́n ti ń lẹ́yìn ìyàwó ti pọ̀ ìfẹ́ parẹ̀ náà. Ẹ kẹ̀kẹ́ kí wọ́n fún àwọn ọmọ àwọn jẹ́ ìwé àpẹẹrẹ mẹ́ta. Wọ́n ju bá lọ, wọ́n ju bá lọ Wọ́n lọ ìtumọ̀ kó wá sí ọmọ wọn kí àjẹ́nà ágùn ìsìlàmìyà ẹni tó bá lọ kàtíra rẹ̀ yóò mọ̀ wípé nípa nǹkan yìí wọ́n lọ yìí nígbà tí mò ń pè sí àkún lẹ́kọ̀ọ́ yìí omi ẹ̀kọ́ jẹ́ bẹ́ẹ̀ máa jáde lójú mi mo fi ọlọ́run àbúrà nítorí wípé àwọn èèyàn wà nínú ewu jẹ́ mo ti mọ àkàlàyé ewu yẹn mo mọ àkàlàyé ewu yẹn àwọn èèyàn wà nínú ẹ̀mí mọ̀tẹ́ gidi jẹ́ mo jẹ́ mọ àkàlàyé ìmọ̀tán yẹn يحتاج بعض الفكرة عن الجماعات الإسلامية للشيخ سليم هلالي وما كانوا قبل الشيخ العلامة الألباني رحمه الله تعالى شيخ مسجد الألباني وما كانوا للشيخ سليم هلالي طبعا بجانب طبعا صورة هم بلاي Lọ́jọ́ ẹ̀rẹ́ ìjẹ́ ìjẹ́ màá tó sọ́kùnmà tó tọ́ aláàbí màá tó ju àmì ìwòjú sí mo wọ́n tó sáǹfà ní bẹ̀ dáadáa. Ó lẹ́ni tí ó حركة إخوان المسلمين بين الموصولية وتكتل الجيل حركة إخوان المسلمين بين الموصولية وتكتل الجيل يعني pé movement àwọn àlèkùn àwọn mùsùlùmí abẹ́gbé

pẹ̀lú ọgọ́lọ́wà fún ọgọ́lọ́ fún wa láyé àárín ẹ̀dí tó nípo ní àwọn àìsíkọ́nù òsìmọ̀ òṣìṣẹ́ láti pàdé pẹ̀lú àwọn mímẹ́sìn níbi ìpínlẹ̀ mímẹ́sìn yìí. lọ́jọ́ ẹlẹ́kẹta tí máa pé tí ó fún wù mí sí akọ́nà ẹ̀dí tó níbi báyìí òun náà ni àìsíkọ́nù òsìmọ̀ bẹ́ẹ̀ ti fi dáìsì dí àìsíkọ́nù òsìmọ̀ بين بين الإجراء في الدين والأخلاق السياسية síwá yẹn kí lè má ṣe àṣìṣe orúkọ tó àdá. Síwá yìí rèé, síwá tí ó dáa púpọ̀ nínú àwọn tó wà fáà lè ta dáadáa tí a bá fẹ́ mọ àwọn àlùfáà lè mùsùlùmí pẹ̀lú ìgbọ́nà ọba fáàjẹ̀ ti àǹfààní púpọ̀ nínú síwá náà. Síwá ah, yìí rèé, mo ní al-ikhwan muslimun bẹ́ẹ̀ ni ìtìdá ìdíní wà ìtìláfi ti àfi bó ṣe wá nìyẹn ní sàbùsílẹ̀ kan al-ikhwan muslimun bẹ́ẹ̀ ni ìtìdá ìdíní wà ìtìláfi ti àfi àwọn al-ikhwan al-muslimun ní àárín àdábálẹ̀sìn àti ìṣòfò ètò òṣèlú ṣẹ́rí àbáyé wọ́n ṣe ìrọ́bà àwọn àìkọ́rù mùsùlùmí. Láàárín wọ́n ṣe àgbéyẹ̀wò àìkọ́rù mùsùlùmí láàárín gbogbo tẹ́tẹ́ wọ́n mú àwọn gbogbo gíga àti ìṣòfò abẹ́gbàrí àwọn èèyàn nínú ọ̀gẹ̀ tọ́lá àwọn gbé dání wọ́n rẹ̀ ní pé a sàǹfààní púpọ̀ nínú kíkà rẹ̀. Àwọn ọmọ jẹ́ ìtọ̀ dáadáa nínú wọn ni dípò tẹ̀sí ẹ̀kọ́ nínú àdíkà. Bí a rẹ̀ ìkànnà àgbàfà tó nà ní Nàìjíríà náà wọ́n ṣe. Ṣé ìpìlẹ̀ náà náà wọ́n fẹ́yì? Ṣáàbùdọ̀ lọ àwọn ọmọ ti tó àrẹ̀. Sábà tàbí àrẹ̀ bàbá. Ẹ rò wípé Eh, wọ́n kọ sí wà náà lórí ìdàgbàsá ni ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ wípé ẹ̀ tó wọ́n ní rò ẹ̀ wà ní ìtẹ̀ wípé wọ́n kọ lórí àwọn ìṣòro ìṣòro mi torí àwọn àbúwà àwọn àìlọ́síà ó pọ̀ nínú tí àyẹ̀ fẹ́ ti ṣàlàyé àìsíwájú ìṣòro nítorí wípé àwọn àìsíwájú ìṣòro àwọn ni wọ́n ní títù tẹ̀síẹ̀ ìpín orí ìmọ́tò òmìnir tó jẹ́ pé kò sí èlé mi pé gbàgbà fún rẹ̀ nígbà àwọn àlùfáàrù mùsùlùmí lọ́wọ́ àkọ́kọ́ wà lọ́wọ́ ìyẹn ni mọ́nà ìyẹn ni mọ́nà wípé àgbàgbà jẹ́ pé àwọn àlùfáàrù mùsùlùmí ní kékeré tó dẹ̀ pé àlùfáàrù mùsùlùmí ní kékeré ń jẹ ẹ̀yà lára orí àwọn àlùfáàrù náà tí ìyẹn tí àlùfáàrù mùsùlùmí ní kékeré kò túmọ̀ sí kọ́ bọ́ kúrò nínú àwọn àlùfáàrù mùsùlùmí ó dàgbà jẹ́ pé sọ fún mi àwọn àkọ̀wárì jù fún àwọn wípé àwọn àìsíwájú tí mú ìfẹ́ ìdájọ́ jù àwọn sálẹ̀ tó bàyá ní pé àwọn ẹni kọ̀wárì kò sẹ́ni náà tó wọ́n ṣe kọ̀wárì jù tákàtò nǹkan òtúmọ̀ sí pé nǹkan òtúmọ̀ rẹ̀ ni nínú àwọn ọmọ bí ẹ̀kọ́ ni tí mo rí sí aákàtó tábà ìgbàdà ní kíkò tẹ̀sí ọ̀rí mọ̀mọ́ àdìgbà yọ ẹ̀ àbáta àgbàdo ìgbàdà. mo máa máa sọ ilé yìí nítorí wípé ààyè ni wọ́n gbà mí láti débi àwọn ìkẹ́kọ̀ọ́ náà. torí bá yìí nítorí ẹ̀ ní oúnjẹ ń bá wa padà sí ẹni tó bá fẹ́ lò nípa ìfọ́nù ìlú dáadáa kó gbìyànjú àwọn

wọ́n ní kí wà lọ́wọ́ àti ìdíjẹ̀ ìdíjẹ̀ ìdíjẹ̀ wọ́n ń tọ́ka nípa púpọ̀ àgbègbè sọ̀rọ̀ wípé ẹni tí ó bá pa owó lọ́kọ́ lẹ́yìn owó wà lọ́wọ́ ni wọ́n ti ń jẹ́rìí àwọn ọmọ àti tẹ́lẹ̀ yìí ti rà nípa bàbá àwọn fọ́ọ̀dù wa àgbègbè ìkọ̀kan wa náà sí àwọn nípa ìjọba àjọ wa. الفرق بين الإخوان المسلمين وأهل السنة والجماعة. ولو قدر رسول ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn ìwádìí mùsùlùmí àti àwọn àmìsí ẹ̀sìn ìjọba ìdí ẹ̀sìn ń bẹ láàrin yìí. kí n tó sàlàyé nípa àwọn ìwádìí mùsùlùmí àtàwọn àmìsí ẹ̀sìn ìjọba àtàwọn tí ń bẹ láàrin wọn ẹni tó sọ wọn ìtìsíwájú pẹ̀ tó ti wá lọ́fàánú. ó dà wọ́n lẹ́nu gbogbo àwọn ilé ìgbẹ́ ẹ̀rọ máa ń ṣe eré ẹbí pààyẹ̀ kó mọ́kọ̀ máa padà sí lọ́rùn á kó sàǹfààní púpọ̀. nítorí pé ibùdó tó ń ní ọpọlù yìí odò tó tóbi púpọ̀ àwọn tó bá lè mọ bẹ́ẹ̀ níṣẹ́ lọ́rọ̀ yẹn bí ọ̀rọ̀ níbi tá a fi máa ń tètè kó wa nílọrin ẹ̀rí pé ó dàjú bá mọ̀ ogún ẹ̀yọ kan báyìí ọlọ́run mọ iye ìgbà tí wọ́n ń gbà lọ torí pé èmi ò fẹ́ kí n wo gbogbo ojú tó sọ́pamọ́ nínú àwọn àwọn bírù mọ̀gbọ́ ẹ̀yẹ màá dẹ̀ fẹ́ kí n yẹjú ẹ̀ ní yẹjú tí ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà míì tó bá lo tó bá gba ká lo ahọ́n líle àlèló ìgbẹ̀nu dáwà bẹ́ẹ̀ nígbà míì tó bá gba ká lo ahọ́n tó jẹ́ àlèló ìgbẹ̀nu dáwà bẹ́ẹ̀. àdáwà fi tẹ̀lú ní ilẹ̀ sí jẹ́kí wọ́n lè ìmọ̀ràn ní àwọn ọdún kìí jọ ẹni bá ọmọ ọmọ gbogbo balẹ̀ èyí lè rárá. àwọn ọmọ náà sì púpọ̀ wọn dá fún ẹni tí ilé náà lè rìn àwọn sọ̀hárà àmọ́bí ní máa wọlé lórí ọ̀rọ̀ gbára ní ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú náà ìfẹ́ká máa yà púpọ̀ ṣùgbọ́n ẹ̀rọ ti ọdí láwùjọ bí ìlú bí wá ti pọ̀ àbíkẹ́ yẹn bá ti ní lẹ́nu bá mẹ́ta àbíkẹ́ ẹ̀rọ ẹ̀yẹ tí ò bá ní kọ́ kápá tó bá wọlé lórí ẹ̀ ní ìyẹn díẹ̀ díẹ̀ lọ́mú tó ọ̀tẹ́lẹ̀ náà wọ́n kí mọ̀ ẹgbẹ́ gbígbà tó wọ́n sáà ń gbẹ̀yẹ̀ lọ́pọ̀ ìfẹ́ tó ọ̀rọ̀ ìmọ̀nù Ṣẹ̀rí ẹni tí bá ń dáhùn ẹ̀ lọ́tọ̀ òní kan gbọ́ ọ̀rọ̀ kan. Ẹni pé èmi náà tẹ̀lé ń dáhùn ẹ̀ka tó tètè lórí ọ̀rọ̀ dáhà tẹ̀dúrú lónìí nínú ọ̀sìn ọ̀sìn ìjàǹtì. Ẹ ti mọ̀ kàwọn ọmọ ẹ̀ tó tètè tó wà ń bẹ̀ gbọ̀ngbé ìtani. Òun jẹ́ bú ẹ̀jẹ̀ fún mi wákàtí twenty four hours ní. Àwọn nítorí pé ìfákọ̀ ni kì í ṣe pé yẹni pé kí n táwọn olùmọ̀ sọ lórí ìkẹyìí pọ̀ gidi gẹni. Láwọn ẹ̀rí ẹ̀rí jẹ́ pọ̀ lórí ọ̀nà kan àti ọ̀nà tó náà tó àbára náà gbàmọ́ nǹkan ní ìfẹ́tẹ̀ẹ̀fẹ́ lábájẹ́ ní káàmì ní pàtẹ́tẹ̀ẹ̀fẹ́ káwọn akóṣẹ̀ ní bíbí ẹ̀ lórí ilé ìtòlú ìdìbò nípa akóṣẹ̀ ní àmọ̀tán ìgbẹ́lẹ̀ ọ̀gbẹ́ mẹ́rin nínú yẹn tí kí wọ́n tán ní ẹnu bà nínú àwọn tẹ́ kó nǹkan fún rẹ̀ tó kókó gan kéré pẹ̀lú àmọ̀ pẹ̀lú bí wà nílá àápù olórí tó ní káwáyé bí wọ́n mọ̀ wọ́n ìtàn rẹ̀ kò sì bẹ́ẹ̀ kọ̀ mọ̀ bẹ́ẹ̀ ajẹ́kọ̀ mi ohun tí wọ́n bá wàhálà yìí wọ́n pọ̀ ní tàbàdíyà tàbàdíyà yìí. Gbogbo pàdé ọmọ kọ̀ọ̀gbọ́n àwọn èèyàn yìí ní gbogbo wàhálà yẹn fẹ́ ń dá wàhálà lọ nínú ẹ̀rọ ìjọ ìsìláà. àwọn ìwọ́n wà rí àwọn tí máa Kò sí ìkẹ́ tó fa o. Ṣẹ̀rí Ilé gbogbo ọlọ́pùnrin ìgbà tó bá làákà ìrìn. Fóònù rẹ̀, kọ̀ǹpọ́ọ̀dì mu. Àwọn tí ń ṣe fóònù kọ̀ǹpọ́ọ̀dì jáde yàtọ̀ fún ilé kọ̀ǹpọ́ọ̀dì gẹ́gẹ́ wọ́pọ̀ láwọn ayédè ìlú àwọn tó ń ṣe fáyẹ́sì. Bóyì kọ̀ǹpọ́ọ̀dì bá wá pé gbọ́dọ̀ fẹ́ bá rẹ̀ lọ́jà jẹ́ ọyẹ kan bọ́ kàtó ní ẹlẹ́kùn tẹ́gẹ́ gbogbo fóònù tó bá kọ kọ̀ǹpọ́ọ̀dì sí Ẹ̀rọ a ti rán ní ẹgbẹ́ ọ̀gẹ́lù fún ẹ̀kọ́ láìdá rẹ̀. Ààrùn ni wọ́n lẹ̀ náà, tó wọ́n yẹ́rọ ẹgbẹ́ wọn pọ̀ ní, wọ́n yẹ́ bàbá náà ẹgbẹ́ bàbá ọ̀gẹ́lù fún ẹ̀kọ́ lẹ̀. Ṣé orí àwọn tó jọ bẹ́ẹ̀ gbogbo ni wọ́n pé ní ìjọba jà ń jẹ́? Àwọn tí ìkọ̀rọ̀ ọmọ láti fún ẹ̀kọ́ wọn, ẹni

gbogbo èèyàn náà ni ọ̀bẹ̀ mọ̀ wípé òun lọ́jà yẹn bí ọjà sáńkọ́ jìdí ọjà àwọn fóònù mi náà tó dàgbàdà fẹ́ ẹ̀rọ àmì bí ọjà iphone àti kọ́lọ́jà bọ́ta náà ọjà jẹ́ nítorí pé ọjà yẹn ọjà yẹn jẹ́ àwọn ọmọ sọ pé sáńkọ́ ọjà ọ̀dà rẹ̀ ẹ̀ ṣẹ̀rí bí àwọn èèyàn ṣe jí ìmọ́lẹ̀ tí nàbí ń tẹ̀fáwọn èèyàn tó yìí bẹ́ẹ̀ bá júwe ta alálùkún náà fún wọn dandan àtàwọn tí wọ́n dàbí alùkún náà wà lọ́yẹ̀ ẹ́ padà bá nínú ìbánidọ́ tó Hassan al-Banna wọ́n jẹ́ àwọn yìí wà mọ́ áfíríkú jamaica ìṣòwánì mùsùlùmí òun ni wọ́n já lọ́bẹ̀rẹ̀ rẹ̀ yìí pé báwo la ẹ̀kẹ́ gbé dáadáa ìgbé padà tí ọmọ wípé ìgbìyànjú báwo la ẹ̀kẹ́ gbé dáadáa ìgbé ìgbìyànjú tó dáa ọlọ́rin àwọn ah, ah, ọba tàfẹ́ gbé dáúlà jù pé a fẹ́ gbé ìjọba ẹ̀sìn gbé a fẹ́ gbé kí ìjọba ẹ̀sìn kọ́ máa gbarú àwọn ẹ̀ iná kò fẹ́ àtàkó ìjọba wá tó wá sílẹ̀ rẹ̀ àbí tó tá bá wo àníyàn pé a fẹ́ gbé dáúlà jù àníyàn dáàbí mo fẹ́ sọ̀rọ̀ yìí pé mẹ́jọ méjì yẹn fi gbàtẹ́ o àti ìfúláwọ́sí wọ́n mi ta ọ̀bá àníyàn dáa á yẹ kí iṣẹ́ yẹn ní ìtẹ̀lé tàbí ìṣọ́mọ máa ọ̀kan bá. Àwọn ìfọwọ́nù mùsùlùmọ̀, àìníyàn wọn ni kí wọ́n fẹ́ gbé dáúlà yìí, àbí? Ṣùgbọ́n ojú ọ̀nà tí wọ́n rìn, kì í ṣojú ọ̀nà tí àmì ìṣọ́mọ máa ọ̀kan tó fi gbé dáúlà yìí. Kì í ṣojú ọ̀nà tí kọ́lá kò fún mà kan gbé dáúlà yìí, à ń bọ̀ wọ́n lé ìṣọ́mọ. Ìjẹ́ ká kánjú, ìlọ́rùn, onídìíjẹ́ ẹ̀ka pàtí, ẹ̀rọ ńlá ẹ̀ka pàtí o. Nítorí pé ẹgbẹ́ tó pọ́ká jù lágbàáyé lónìí tí wọ́n dẹ̀ ní ìjọdù tó lọ́mọlẹ́yìn jù àwọn àkọ́kọ́ ní wọ́n ní ọmọlẹ́yìn gan wọ́n ní ọmọlẹ́yìn gan kódà àwọn ẹgbẹ́ tí ń bẹ láwùjọ sẹ́yìn ń bẹ̀rẹ̀ gbogbo wọn pátá láwọn ẹgbẹ́ tí ń bẹ láwùjọ yẹn majority wọn àlùfáà ní ìtumọ̀ ìmọ̀ ìfẹ́ ní kálí wọn. ẹ̀dá bẹ̀rẹ̀ láti مجلس المسلمين هو طيب إخوانه هو أجيب أجيب المجلس الإسلامي المجلس الإسلامي The Muslim Congress nínú àwọn ìṣòwò mùsùlùmí wọn kó pé àbàjẹ́ ó wà fún mùsùlùmí ní píṣọ ibi tí olórí wọn tó ti lọ sí nípìn pẹ̀lú àwọn olórí àwọn ìṣòwò mùsùlùmí méjì ọ̀nà ìjẹ̀ríjà gbé ìjẹ̀ríjà Egypt gbé kò sí kò sí èrèjì àdìsíwájú mùsùlùmí làwọn àwọn tmc àmọ́ wàá sàlàyé lórí ẹ̀ ṣé gbogbo ní káńtà àlàyé yìí wà láwọn afẹ́ yọ ápò ní páńpẹ́ mi. ẹ má jẹ́ kí a ní pàṣẹ wípé ah, ẹgbẹ́ yìí ẹgbẹ́ yìí níṣẹ́ mi wá ẹgbẹ́ bá ti fẹ́ ìsìlá ibi sẹ́lá wá ti jáde lára sí ilé àwọn ẹ̀mí bẹ̀rẹ̀ tó tó dájú lẹ́rẹ̀ ibi táwọn kálukú wa náà ti jáde ẹgbẹ́ ká fèsì ẹ̀sìn ká dájú pọ̀ ìṣe wa nílànà bọ́lá ọba àtàlọ́rì sọlọ́ ọ̀sán àti ìdájú wa kọ́. ń sọ kódà bí òjò rí ẹ ti rí pé àìsàn mùsùlùmù wọ́n dá lẹ̀ nítorí political ambition ni. lórí tí mo ti rí lórí tí mo ti máa bọ̀ ní. nígbà tí wọ́n dá lẹ̀ rí ní 1928 balẹ̀ tó dá lẹ̀. òun náà ni Hassan al ọdún wo lọ́dí hasan al-banna wọ́n tún hasan al-banna ní 1906 1906 lọ́dí hasan al-banna ó bẹ̀dá ẹgbẹ́ àdìsíwájú ìsòmónú rẹ̀ ní 1928 ó mọ̀ pé ọjọ́ orí hasan al-banna nígbà ní òbí kẹ́ńtì rí àpọ̀ ọ̀dọ́ làǹdà òun náà ni hasan al-banna nígbà tó já jama'a ti tẹ̀wá ní ìsòmí tó dálẹ̀ ọ̀dọ́ máa ń ta ni. náà nígbà tó gbẹ́gbẹ́ ilẹ̀ wọ́n ti alẹ̀ nílẹ̀ egypt gbogbo wọn ti alẹ̀ jọ̀wọ́ ilẹ̀ egypt ó jẹ́ lágbàáyé lónìí ibi tí àwọn ìfọwọ́ àwọn òkú náà ti lágbára jùlọ egypt ni máa fi àwọn tí wọ́n wà lórí àwọn àtìmọ́ mọ́ńkà lọ́lẹ́sẹ̀ ní gbàgbé mọ́wọ́ ká pmc àmì àdìmọ́ nínú àwọn tó jáde kí wọ́n lè fi mú láwùjọ wa lónìí tẹ́lẹ̀ láti sá mú tẹ́lẹ̀ láti mọ̀ dáadáa òun náà ni àwọn jẹ̀mọ́ ìpàgbọ́ múnú ìpàgbọ́ múnú ìfọwọ́ àmì wọn kò sí èrè jẹ náà nínú wọn ni OTM àwọn ẹ̀rọ OTM ìpàgbọ́ múnú làwọn ọmọ wọn tó kọ ó kọ tó làwọn ọmọ wọn ní àwọn ọmọ nínú wọn jẹ́ kalẹ̀ tó pèlè sí OTM ní ọgbẹ́lẹ́jọ́ mo dẹ̀dẹ̀ nígbà tó yẹ kọ́kọ́ sí ọmọ ọmọ ẹ̀tẹ̀ lọ ẹ̀tẹ̀ fún ní mo ti lọ́kọ́ ìjọ́jẹ̀ náà yìí. Òkè ọ̀rọ̀ bí ń dọ́gbọ́ náà bàbá kú wọn náà ODM ẹ̀yà wọ́n lè dájú wà nítorí àwọn ODM tọ́lá ti gbọ́ ODM ẹ̀gbọ́n tàbọ́ mú àwọn ẹ̀rí bẹ̀rẹ̀. Náà Ìbàdàn ní ibùdó tí wọn. Pẹ̀lú àwọn TMC, Èkó làwọn ti lágbára dáadáa, ìgbà kò sí fún ọ̀ tí wọ́n sọ́tàkẹ̀, bẹ́ẹ̀ lọ́rùn dáadáa fún àkànlágbára tó èkó ìgbà wọ́n bẹ lọ́dọ̀ lọ́dọ̀ ní mẹ́rin ọ̀gbẹ̀lẹ̀ níbi ọ̀rọ̀ tó ń bẹ lọ́dọ̀ náà èyí méjì nínú àwọn àlèkọ́ àlè mùsùlùmí wọn nínú wọn àwọn kàáwùrọ̀ wa àwọn àwọn àjẹ́ nípa jókòó ògbóòrùn sáré jì nínú ẹgbẹ́ kàáwùrọ̀ wa ìwò ìwò làwọn ti lágbára jùlọ àwọn máa fi kàáwùrọ̀ jíjẹ kódà àwọn máa ń lọ sí káńtì déjì. Ẹgbẹ́ ìdàgbẹ́ta ó wùwọ́ ọmọ lọ sí kẹ́rin ní ilé ẹ̀wà. Aláwọ̀ jẹ́rí ìjọba Nàìjíríà ń ti ó ń ti ó ń ti wàhálà àwọn ọmọ wa. Wàhálà ìmọ̀ fọ́nà wà lóra. Wọ́n ti ó tó lè dínkù. Jẹ́rí kò dìgbà tí àwọn tuntun bá bẹ̀rẹ̀ sí máa àpá. Ọ̀pọ̀ ayẹyẹ gbọ̀dọ̀ mọ̀ wà fún Ákì. Àwọn ará Sambíta náà bẹ̀rẹ̀ ń jọ̀kan o. Kàkì

àẹ́rì náà ṣẹ́rí nígbà tó bá padà bẹ̀rẹ̀ fún ọkọ̀ àkọ́ ìkùnkàn ẹ padà báwọn kiri kan àwọn ọ̀gá náà gbẹ̀jọ́ mọ̀ sílẹ̀ àti ìṣẹ́ tọ́wọ́ àwọn social media ẹ ti rí pé ẹ ti àwọn ẹgbà àwọn tmc ní ti ẹgbẹ́ mẹ́jọ ìyàwó tó kọ́ nílà ní ọ̀n twenty seven ọ̀lọ́gbọ̀n ìyàwó tó kọ́ ní sẹ́yìn gbọ́ nínú sílẹ̀ alùpùpù ti mẹ́jọ ìyàwó tó kọ́ ní kalẹ́ jíjọ ayẹyẹ ìyàwó tó kọ́ ní ìní o táàmù ọjọ́ kan táàbì táyẹ ìyàwó tó kọ́ ní ọ̀dà kan ní ọkọ̀ ìjọ wáláyé táàbì ló dé jíjà gbẹ́ra àwọn àgbàjẹ́ ìtẹ́lẹ̀ àwọn àwọn ọmọ gúúsì mẹ́rẹ́ àti ẹ̀kù ní ìkẹ́ ìtàmọ́ rẹ̀ tí ọ̀bá yí ọ̀dọ́ ọ̀gbọ́n ọ̀dọ́ rẹ̀ kájà lọ́wọ́ mọ́. òye láyé nì jíjà ń bẹ ní ọ̀sẹ̀ ibi tí ìwà rèé àwọn àti nẹ́tíwáàkì ni tí èrò wọn ṣe tó ní báyìí ni àwọn àti nẹ́tíwáàkì nẹ́tíwáàkì for goodness sake network of all people ẹlẹ́kejì irú ẹ̀ àwọn àti nẹ́tíwáàkì ọ̀dọ́ Ẹni àwọn àti àwọn àti àwọn àti tmd wọ́n jọ lẹ̀ pọ̀ ní. wọ́n jọ pọ̀ ní wọ́n ní kẹ́lẹ́ ìjọba ní màmù kan ní lẹ́kì ní ẹni lọ́sibájú àrùn sí ilẹ̀ náà ní à nǹkan jà lọ́wọ́ pátápátá. Àwọn ìṣẹ́jú àwọn ọmọ ọlọ́wọ́ lẹ́yẹ. Ẹ̀yọ́ ń sínú ọlọ́dọ̀ rẹ̀ pàlá ìwújẹ́ máa ń sínú ọmọ pé ẹgbẹ́ kárí mi jẹ làwọn. Ẹgbẹ́ kárí mi jẹ ẹgbẹ́ kárí àwọn rárí. Láti lọ jẹ́ àwọn ìbáàrù tàbí àwọn olówó olówó. Wọ́n ní sínú. Àlẹ́ tọ́ka bàbáàdù fájì tọ́ agbègbè tọ́ka bàbáàdù jàmáyé lórí àtúwọ̀n lọ́wọ́ dmp náà fún mi dígbì jàmáyé àrí every man wọ́n yẹ máa ṣe àtàájú jàmáyé lórí ìpìlá bẹ́ẹ̀ ni dáadáa ìdílé wọ́n máa ṣe tàájú náà lẹ́gbọ́n tó náà máa ṣe àpọ́jọ àgbàjẹ́ lẹ́gbọ́n ẹ̀jẹ̀ bọ́ sí ọ̀rẹ́ àwọn tó lágbára lọ́rọ̀ tẹ́gbà tí àwọn tó lágbára ní kọ̀ọ̀kan lọ́pàá àwọn tàbí ó ń mà. Àwọn ọ̀rẹ́ olórí wọn pẹ́jẹ́kì láì sí bí ìgbà níyì tó ní agbára. Òkú ìkan tó fà á pé pé kí sílẹ̀ ní àpàlẹ́gbá náà. Tẹ́tẹ́ ló máa tọ̀gbà àpàlẹ́gbá náà. Àní pẹ̀lú tí kẹ̀lú gbọ́dọ̀ ẹ̀rí tó dá àṣùwárù sí ilẹ̀. Àbá kẹrí wà lọ́rùn ọ̀rọ̀ búra nígbà tí mo ń sọ fi ọ̀rọ̀ búra fún mi ní se kò mú ní wá ti kẹ́ nípa ọ̀rọ̀ àtúnmọ̀tọ́ lánàá. Mo ní kò wà ní. Ẹgbẹ́ mi máa dán ìjọba kò mú ní ìgbà. Ìjọba bẹ́ẹ̀ ní ẹ̀sẹ̀ bíi kí wọ́n ní ẹ̀sẹ̀ ti lẹ́tọ̀. Kò hàn mí rárá. Mo fi ọ̀nà àbúra ẹni tó bá ma àwọn àlùkò àrùn òsì mú. Yóò bá àwùjọ ìka mi. Yóò dẹ̀ bá àwọn ènìyàn rẹ̀ tó bá wà nù àlùkò àrùn òsì yóò máa fa àwọn èèyàn. Ẹgbẹ́ tó burú gbà ni wọ́n. Wàmọ́ ìlú bọ̀rọ̀ bọ̀. Ẹgbẹ́ tó burú gbà ni àwọn àlùkò àrùn òsì mú. Wọ́n ti wọ́n kékeré mú ẹ̀sùn àlẹ́. Gbogbo àwọn ìkẹ́jú sí Nàìjíríà kò túbù ni wọ́n máa ń pè é wọ́n pé kájà wọn gbà lọ́dọ̀ wọn kò ṣe ìkẹta kájí kájí bá lọ́dọ̀ wọn kò mí ní ìkẹta ẹgbẹ́ ọ̀dọ́ wọn nìkú nǹkó pàtàkì náà ìjọba wọn ìjọba dọ́là wúrà ni ẹkùn ọ̀gbọ̀n gbadá ìjọba yé àwọn ti ẹgbẹ́ Bọ́lá gbadá ńlá fọ́lọ́ ní mo fi ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run bí ilé rẹ̀ pé kí ní káwọn tó bí ilé rẹ̀ pé tó o mójú tẹ́sì rẹ̀ àjàmọ́lá ilé rẹ̀ tó o mójú tó wọn. èmi wá nítorí pé mo fẹ́ gbadálà èmi náà kọ́ gbadálà ara jòlè jẹjẹ náà èmi ọ̀gbọ́n ńláyé mo fẹ́ gbadálà kọ́ gbadálà jòlè jẹjẹ. ẹ ẹ mọ̀ ní pé dáhùn àti èmi jẹ́ ní kí n lo gbogbo fún àwọn ètò ní sẹ̀ríà ẹlẹ́dẹ́nu sẹ̀ríà ẹ̀yìn fún ayé ẹ̀dẹ́ òun sẹ̀ríà àbíkẹ́

Ilé ìṣe ń sọ ìtọ́mọ́tọ́mọ́ gbogbo tó bá bẹ́ àbú. Àdébí ni gbogbo tẹ́lẹ̀ sọ ẹ̀rẹ́ ti pọ̀ jẹ́ ọmọ náà bọ̀bẹ̀ ẹyọ kan. Lọ́wọ́ sọ láti jọ yìí. Tọ́mẹ́wàá. Tọ́mẹ́wàá ó bọ̀. Àdébí ni kú ni ò dáa ìlà ìlànà ìpìlẹ̀ Ẹgbẹ́ yìí pé kò sí ẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀ká mọ̀ ìjọ́sìn bá fọlọ́ba ọ̀lọ́ ẹ̀kẹ́ bá wí tẹ̀lá. ومن أجعل الآلهة إلها واحدة إن هذا لشيء عجاب wọ́n ti gbà wọ́n gba tọwọ́ mi lé láyé láyé lórí ìlú lọ́mọ yìí àwọn ìbẹ̀rẹ̀ láyé lẹ́nu ọlọ́run fún apá mi. ó gbé ìjọba wá pa àlẹ́bì máa lé mi kọ́mọ wá sọ́nà àlẹ́bì olóhùn fẹ́ jọba àlẹ́bì ọ̀rẹ́ kọ̀ọ̀kì ìgbè ni ẹ̀rọ ẹ̀kọ́ àlẹ́bì ọlọ́run bá tó bẹ̀rẹ̀ tuntun wọn pẹ̀lú pé wọ́n fẹ́ gbàjọba mi. èyí máa ń sọ wọ́n pẹ̀lú technically technically tí ìyẹn bá ní kéèyàn ronú dáadáa tẹ́ ẹ bá gbàjọba fẹ́ ní ìjọba lè kó àwọn tó ń wódò nínú yẹn pé ẹ pè sí àwọn tó jìfẹ́ ìjọba. ó gbàjọba rèé àwọn tẹ́ ẹ ìjọba lórí gan-an ló àwọn mẹ́rin kan wà dé àwọn ọ̀gá àwọn ọmọ ìlú ẹ̀jẹ̀ ti tẹ ẹ̀tọ́ wọn lójú mọ́lẹ̀ lábẹ́ human rights wọ́n lọ kọ united nations wa ẹ̀jẹ̀ káwọn àwọn ọmọ ìlú lọ́wọ́ lórí gọ́ọ̀mẹ̀ntì tó máa ẹ̀kọ́ ẹ̀kọ́ torí pé ìjọba ti ẹ̀fẹ́ lò àwọn ọmọ ìlú ti ń ṣe jìnnà tí wọ́n ti ṣe ẹbọ tó ń ṣe dídé àtẹ́ńṣe kúkúrú káàkiri orí ẹ̀yẹ́ ẹ̀dá máa ló jẹ ìjọba tẹ̀lé àmì lórí àwọn tí mo kí ẹlẹ́kọ̀ọ́ jẹ́ bá pé wo àwọn ẹ̀ṣọ́ ládùúgbò pé pàlọ́pọ̀ ìjọba tẹ̀lé à ẹlẹ́kọ̀ọ́ majority náà wà wà ní majority Àwọn àyè minority lọ́dọ̀ wọn ìjọba lórí majority. Ẹ̀rọ tí wọ́n padà yí ẹ̀yìn minority rẹ̀ dànù. Bábá wọn bá parí àwọn ọ̀tá ìsìlámù kan bẹ̀rẹ̀ àgbáyé táwọn ọ̀rọ̀ lọ́wọ́. Nígbà tí mo ti tọ́ba ìjọba Egypt, ọdún méjì péré náà ti máa lọ́wọ́ ọ̀rọ̀ àbí kí ló rí ṣe. Ó fẹ́ ṣe ìjọba lórí àwọn tí ọ̀fẹ́ ìjọba tó fẹ́ ṣe ẹ̀ẹ́dì tí àwọn tí ó yìí fẹ́ ìjọba tí ó ń tẹ̀lé ìjọba tó ní wọ́n bẹ̀rẹ̀ nítorí báwọn ọmọ ìlú ọlọ́run táwọn fáà ń tẹ́ra wọn tẹ́wọ̀n ọmọ ìlú ní ìfẹ́ ìjọba pé òfìta pẹ́lẹ́ wọn lè wà lónìí. Àwọn United Nations Group ní kẹ́kẹ́ tó níta àwọn ọ̀dọ́ àtúntò tó wọn fẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìwọn lórí ẹ̀yìn lọ wọn jẹ ní àwọn tó tàbí láti fẹ́ wọn bó kó owó nǹkan ìjọba. Ó ṣẹlẹ̀ ní Libya nìyẹn. Ìtọ́sẹ̀lẹ̀ ní Algeria nìyẹn. Ẹ̀kọ́ náà bí ẹ ṣẹlẹ̀ káàkiri káàkiri àgbáyé yìí. Gbogbo wàhálà à ń parẹ́ ni à ń dùgbọ́n káàkiri kí ń ṣẹlẹ̀ lágbàáyé lónìí. Afẹ́ gbàgbọ́ta lọ́wọ́ àwọn olóyìn.

Wà láì mo fọ́nà lọ́la, mo kó wá ní mo dú wá pẹ̀lú pẹ̀lú ìgbọ́nà. Ẹ mẹ́rin mo kẹrí, kẹrí, kẹrí lọ́lọ́. Mo sọ ní ìdàgbò, mo ní pẹ̀lú ìgbọ́nà ra, mo gbọ́ ní kí pẹ̀lú àwọn ọmọdé àwọn ìwọ́ àyò sí mú, nínú tí àwọn láti máa mú. Tó dàgbò nígbà bí wípé à ń pa ọmọ wọn ni, lọ́dà àwọn olóyún wọn láti máa mú. látọ̀bù àwọn olórin wọn látọ̀bù nínú àwọn tíra wọn ni ayẹ̀ máa tọ́ka táwọn bàbá jù èèyàn pé ẹlọ́wọ́ ní tíra wọn báyìí kí n ká sọ ń bẹ̀ àbá ọlọ́dà ọlọ́dà àkọ́kọ́ dà ìlú àwọn ìyàwó nínú ní pàtẹ́jù láyé gàbàtà ní máa ń pàtẹ́jù ọlọ́run ti gbọ́ wa fún òbí náà láyéláyé pátápátá ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ agbàpọ̀ ní dídá ni wọ́n ká gbọ́dọ̀ máa ń kékeré ká gbọ́dọ̀ máa afẹ́fọ́ àwọn ẹ̀kọ́ wọn sábátà wọn nínú àwọn wọn tó ti di àwọn èèyàn mọ́lẹ̀ àfà tí àwọn ìkúwárì sí ní ìpapọ̀ ọbọ̀ gbèsè ayé yẹn àmì ìlú náà mọ̀ sọ fún ọjọ́ ẹ̀kọ́ ṣe nínú ìlàwọ́ tó ẹ̀kọ́ fẹ́ kódà wọ́n tí ọlọ́run kọ̀ sí ọlọ́run wọ́n gbọ̀ wọ́n jayé ní kíláàsì òwúrẹ̀ bọ̀ mọ́kẹ́ ó sọ pé ọ̀bọ̀rọ̀ ìjà ká àti àwọn olórí kí sí àwọn ìṣúra láti sọ ń bẹnu àwọn èèyàn pé ìyàwó lè yọ̀ pẹ́ lọ́rùn tí kò fẹ́ tẹ̀lé ṣùgbọ́n ìjàmbá ìdúkọ̀ fẹ́ kíláàsì torípa nítorí ẹ̀kọ́ yẹn ìrọ̀rọ̀ mọ́kẹ́ ẹ̀rí gbádùn. Kódà ẹni tó bá ti jẹ mú kìlù fún ọ̀yọ́ tó bá jó bẹ̀rẹ̀ yóò mọ̀ mọ̀gbà tó ń pò mẹ́tírì àgbà tó ń parí ẹ̀. Ẹ̀rẹ̀ ìdẹ gbọ́dọ̀ ti gbẹ́sẹ̀ kan láyé àti kan àti kẹ́kẹ́ tó máa. Kódà tó bá fẹ́ pọ́lì kọ̀ọ̀kọ̀ rẹ̀ lọ́gbọ̀n fún ọpọ́kọ̀ rẹ̀ gbọ́dọ̀ fún wọn wàhálà ọkọ̀ rẹ̀ gbọ́dọ̀ fún wọn lájé kọ̀ǹpútà kò gbọ́dọ̀ fún wọn. Ẹ dẹ́kun, tí ìsìláàbù náà lára àti àwọn olùkọ́ wàhálà ìmọ̀kọ́ wọn lọ́wọ́ ọmọ ìṣe ní ìṣèlú òwò ṣàgbọ́n wọn gbàgbọ́ ọjọ́ ẹgbẹ́ kúùpù lọ́wọ́ ìṣe nìkan náà. tẹ̀rí islam kìí tẹ̀sí òru nítorí pé gbogbo islam padà parí ọkọ̀ parí sínú àkùránì kódà kìí tẹ̀lé mú kùránì kọ́ lọ́ra translated copy ní gíṣù àkọ́mọ̀tà kìí tẹ̀sí sí àmọ́ ìṣọ̀ lóhùn náà gbogbo àdìgbà lẹ́nu ló kíyà sílẹ̀ ìṣọ̀ lóhùn torí ọlọ́run sílẹ̀ ìṣọ̀ lóhùn náà lórí ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣọ̀ lóhùn ọ̀sán gbọ́dọ̀ ajẹ́jọ́ rẹ̀ gbogbo yẹn tẹ́lá ti ráwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí máa kójọ pébí kótó pébí kòtò tẹ́ǹtì méjì lóru tẹ́ǹtì méjì ní kọ̀kọ̀ wà láàyè ti mọ̀ wípé nǹkan ká nù ní ọwọ́ ìjọba fún ẹjú máa sábà tẹnu ọgọ́ta mílíọ̀nù apáwọn ọmọ ẹgbẹ́ àbíláàjì kò sí ń bọ̀ wọn nílé kódà ó sọ fún yín pé sẹ́ẹ̀fà ń lọ sí mítìn tó bá ti ṣe tó bá ti wọ náà lọ́wọ́ ní sínú dáadáa tó bá ti di ọmọ ẹgbẹ́ gidi tó ìwọ nǹkan ń fún àlè báyìí lágbo báyìí ọ̀lẹ́ báyìí lẹ́gbẹ̀rún àwọn tó lẹ́gbẹ̀rún yàtọ̀ rẹ̀ wàlá ìfọwọ́ bàbúrà ó lè tún sọ fẹ́ lómi náà kódà wọ́n lè jọba gbé ní rúmù kan náà ẹ̀ nígbà pé ó dìgbà tí wọ́n bá tó lọ pàdé yìí nísìnyí nígbà èyí náà wá èyí náà wá èyí náà wá sí kírísì ẹgbẹ́ àwọn ẹ gbọ́dọ̀ fún bá ń lọ ẹ gbọ́dọ̀ ẹ Iṣẹ́ kájẹ̀ nílẹ̀. Àwọn olè sí náà ń ṣe ní ọ̀rẹ́ ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ ibi gbogbo owó ni, ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ láwọn bá àti wọlé ni, ibi tó ti jọ mọ̀ sí ní àfílẹ́kùn. Gbogbo wọn tilẹ̀ tí wọ́n sọ ìmá padà kọjá ìlú tí wọ́n rọrọ̀ àfílẹ́kùn láti mọ̀. Àwọn ìkọ́ àmùsùn burú nítàn ní. Ẹnìkan bẹ́ẹ̀ náà wọ́n tàbí lọ sí Hekma nígbà tí hikmat wà ní kùbíyà ọ̀rọ̀ wa dáadáa ní kúránì. níjọ́ tí ẹni tí jàmbá ìlú kan fẹ́ tó lòun ní fẹ́ni ẹ̀ tó gbé àdúgbò kìlọ̀ sí ìyẹ̀ká rẹ̀ nínú àwọn jẹ̀mọ́ mú àwọn àmì ìrẹ̀gbẹ́ wọ́n fún ní blálà wàláì wọ́n ti ní blálà wọ́n ń lè ní bò pálọ́ bí ọ wọ́n ń lọ ojú kúrú nílé ọjà pa àṣẹ àwọn àmì ọjà lè ní lórí yẹn wọ́n ń lọ ojú kúrú nílé nǹkan ọ̀rọ̀ wa wọ́n ṣe wọ́n ṣe kékeré tó ní agbára gidi gan ẹ̀sìlẹ́mẹ̀tì wọ́n pa ọdún ẹja sardine wọ́n kà á bí ẹja sáré ìdí wa gbolo ó di ọmọ agbolo tààrà nígbà wọn bẹ fi ọmọ yóò kà wọn láì ìmọ̀ mi yẹ nígbà tó rẹ̀ nígbà tó rẹ̀ nígbà tó rẹ̀ nígbà tó rẹ̀ nígbà tó rẹ̀ wọ́n lè lẹ́yìn ìgbẹ́jọ́ lọ pé pé ọlọ́fẹ́ ti ọlọ́fẹ́ ti ọlọ́fẹ́ tọ̀ àbíkámi ìmọ̀ sí ọlọ́fẹ́ ní àbíkámi ìmọ̀ sí. wọ́n ìjọba jẹ bí lẹ́yìn ọmọ ìgbẹ́ gbọ́dọ̀ káàtẹ̀ ẹgbẹ́ wà láì tó bá ti gbà nínú sọ́dá yẹ òun ní gbọ́dọ̀ gbọ́dọ̀ káàtẹ̀ ẹgbẹ́ wọ́n ti rìn bẹ́ẹ̀ síbẹ̀ jù àwọn ọ̀dọ́ wọ́n rìn bẹ́ẹ̀ sí ìgbésí ayé wà láì. Bóyá ń tó ń fún òkú tó bá kú bẹ́ẹ̀, gbogbo tó rìn bẹ́ẹ̀ sí ìgbésí ayé wọ́n bá lọ́wọ́ padà bẹ́ẹ̀ ṣe rí ẹ̀wọ́n bá lọ́wọ́ padà tó wọ́n ti àti polongo yóò padà sí kú ọwọ́ náà. Ìjọ́rò ẹsẹ̀ padà Tẹ́lẹ̀ ń Títí ti fi yí ọ àbá. Wọ́n ní ìyá pé àwọn kòrò tẹ̀lé ìgbà wọn jẹ lórí ìtura. Ìyá rẹ̀ ni wọ́n jẹ lórí ìtura. Lẹ́ni tẹ́ pé oníyí ọlọ́lẹ̀ nígbà táwọn ní ẹgbẹ́. Àbá mo bá ẹgbẹ́ dínkù ní ẹgbẹ́ tábà yìí. Wọ́n mọ̀ tẹ̀ kí ní pé owó bóṣù ayé rẹ̀ rèé ó wà àkáàtì pẹ̀lú ẹgbẹ́ yìí tó mọ̀ pé tó bá lọ lọ́sẹ̀ gbé ilẹ̀ wà ní problem àwọn ọ̀tẹ́ ìwà máa kọ̀ǹpútà àwọn náà lè sọ fún ọ wò ó sọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ àti pé òṣìṣe méjì àti kọ́ máa sọ ní lẹ́kọ̀ọ́ àwọn kìíní yẹn mo ń bọ̀ wá nínú àwọn ọ̀tẹ́ ìfẹ́ nígbà tẹ́kẹ̀ hàn sẹ́ni lẹ́kọ̀ọ́ àwọn tó sọ̀rọ̀ kí káwọn èèyàn tí wọ́n lòdì lówó kẹ́kẹ́ rí nàìjíríà wọ́n lè kẹ́kẹ́ àtẹ́ ìlẹ́kọ̀ọ́ ẹjọ́ ìbá wọn rèé nítorí tó bí má bàa là mi tó kàn wá gbogbo mọ̀ kàn án mo ti ká àwọn ọmọ yìí tẹ́lá òun mọ̀ Ìlọrin àbí lórí tí wọ́n nìsín nígbà tó lórí tí wọ́n tó lórí wọn àkọ́kọ́ fún ẹni tó jẹ́ wọn nìsín tún ti ìjàdí tó náà ti tó náà ti wà fífà. èmi kúrò bá wọn níyẹn wà láwọn ìlú àbúrúkọ àwọn ṣíà èmi tí mo bá wọn tán tí mo bá wọn lórí wọn sọ̀rọ̀ báyìí tán kí ló burú mi ṣíà. ṣíà ń bẹ láàrin wọn kí lè fẹ́ sọ. mo máa bá wọn ní kéde pé kìíní ẹ máa wá àwọn náà nígbà àjọyọ̀ àti ìjọba àtàwọn jáde. Kàmọ́ bọ́ bá yẹn lójú lè yẹn mọ́tò fún yẹn jáde. Àwọn yóò gbàgbá gbàgbá bẹ̀rẹ̀ sí mẹ́tọ̀ náà àwọn ilé ìtọ́jú ìfẹ́dà rẹ̀ gẹ̀gẹ̀ wọ́n lè jáde. Ebo. Ó yẹ yẹn mọ̀ pé bí ìyá rẹ̀ yẹ bí ìyàwó rẹ̀ ló bá jì ẹ̀rọ lọ́mọ́ mi nìyẹn mọ́tò bá. Ẹja jáde lọ jáde òmù. Àníkẹ́ jáde wọn àlè jáde. Because bẹ́ẹ̀ ni wọ́n nílẹ̀ kó kúrú sẹ́là. Ṣẹ́gun bá fẹ́ gbà wú. Kíra táwọn ẹni ìtajú kan lórí bá ṣe bá ṣe mọ̀nà ẹ̀sìn. Wọ́n ju àwọn ẹ̀dínlẹ̀ kìtàbà tuntun náà ń bẹ́ẹ̀ lẹ̀ bá ṣe mọ̀nà wọ́n bọ̀ ní ìpínlẹ̀ wọn bí ìsìlámù kejì rẹ̀. sáyẹ́nì ó ti lè dáko sáyẹ́nì ẹ̀gbọ́n sọ pé tàwọn tàwọn àlùfáà ṣé wọ́n ní ebi ńlá tó bọ́ọ̀lù àti ìdáhùn. àbí èèyàn tó tẹ̀wú tẹ̀wú tẹ̀wú lẹ́yẹ ó ní tàwọn òwe ṣe sọ́nà mọ́. láàrin àrùn pé mi ti gba kẹ́lẹ́ kan tẹ̀wú torí tàwọn òwú lọ́nà ajẹ́ bàtà ó ti tẹ̀wú tẹ̀wú. sọ́nà òwe tó sọ́nà àbá Báwo ni wọ́n ti bàbá ìlú sábà tó ní kúkú lọ sí akú? Àyè máa wò ó. Òwe bá nìkù. Àwọn ọ̀rọ̀ wíwà kọ́ lórí rí. Wọ́n lọ tó ń bẹ wọ́n fún ọ̀rọ̀ ìsìlámi kiri tó. Èyí ni báwọn ọ̀rọ̀ ń bẹ ìrọ̀rùn. Àwọn afárá èrò nínú ikú mọ́ làwọn ìsìlámi kiri yìí. Wọ́n rí ikú mọ́ làwọn náà. Àbá ọmọ ìyàwó pẹ̀lú ọ̀tẹ́ wọn yàtọ̀. Ìkọ̀ ìgbé ìkọ̀ bí ìlú Ṣàngó ni.

ìgbà tó dàjọba yorùbá bù ú kí ni ọmọ ẹgbẹ́ pẹ́ fún ọba òlẹ́gbé ìpín dídí àná kò sẹ́ni tó sọ owó èyí lẹ́gbé. kùsùrù rẹ̀ kọ̀wọ̀ sí tájọ́ bí wọ́n ní kùsùrù lẹ́yìn pàtàkì. ọ̀rọ̀ ni ọlọ́run yíyá sọ́nu wa ní ọmọ ọ̀la èmi ní èrè mọ́ka nhs náà ara wọn ní o ẹnìkan yìí ha òun làwọn fi lágbára MSS ara wọn ní MSS ok náà kò ní ṣe àwọn fẹ́ àwọn fẹ́ àwọn fẹ́ àwọn fẹ́ tàmà wà láwọn máa ń wà MSSN Muslim School Society of Nigeria lára àwọn akẹ́kọ̀ọ́ àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ẹ́ so ó sì ní agbára gidi gan ẹ̀rọ abẹ́rú lójú wọn láti àwọn léèrè kódà wọn lè sọ wípé wọ́n bí àwọn sí MSSN mo lè sọ fún yín bẹ́ẹ̀ àìmọ̀lẹ̀lẹ̀ lórí àwa láti kékeré lórí ìwà láti kékeré tó ajẹwa mu ẹ̀jẹ̀ mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ni wá ọlọ́run ẹ̀jẹ̀ mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ni àwa wa mọ̀ wọ́n dájú dáadáa ó dàbí wáyé láti ẹ̀rọ ẹ̀jẹ̀ mọ́mọ́ gbogbo mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ní wọ́n bàtà gbogbo atúnyẹ FTP leadership training program alẹ̀ ní FTP essential training program gbogbo ẹ̀kọ́ sí èdè ìrìnà mẹ́ gbogbo ẹ̀ lọ́mọ èyí epo kẹjẹ zawa tàbí bẹ jihadi ti bẹ gbogbo ẹ̀bá àti máa ń ṣe é nìyẹn ẹ̀jẹ̀ náà wà nínú àti láwọn hierarchy ẹ̀ mls náà jẹ́ máa ń ṣe ní pèrú ẹ̀ mọ́mọ́ wa sàlàyé wàhálà ti ń bẹ láàrin àwọn ẹlẹgbẹ́ fún yín ṣé ẹ̀rọ náà tó tó kùn di àṣà àjẹ́ ìdílórí lápẹ́ yìí Gbogbo bá lè lẹ́yìn ìkọ́wà nìyẹn, tí ó bẹ̀rẹ̀ máa ń kọ̀ fẹ́lẹ́ ọ̀gá. Àmá ìjà tí ń bẹ láàrin ẹlẹ́gbẹ̀gbẹ̀ àti TMC lẹ́kọ̀ọ́ yìí, ọlọ́run nìkan ló lè parí ẹ̀. Ní para wọn ló kù fún àpara wọn. Àwọn TMC wọ́n mọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ̀gbẹ̀ ìrọ́ ni wọ́n fẹ́ máa kàn bá àtàwọn èèyàn láti ẹlẹ́gbẹ̀gbẹ̀ lọ sí TMC ni lọ sí TMC ni. Wọ́n lágbà tí ẹlẹ́gbẹ̀gbẹ̀ máa ń ṣe tó máa ti káàpù wọn ní Lagos Ìbàdàn Expressway. Àwọn ó bẹ̀ fún àwọn èèyàn lọ sí Ìbàdàn Bridge. Ẹgbẹ́ ìlànà yìí láwọn kọ́ńpọ́kì wàhálà tí ọ̀gbẹ́ ọ̀run ń bára wọn kà títí mùsùlùmí náà ní méjèèjì títí ìsìláàmù lẹ́yìn ìṣiṣẹ́ fún títí ohun ìjọba gbogbo yín fẹ́ gbà tí ló dé bẹ́ẹ̀ fíjẹ kò dùkọ̀ kàkílẹ́tì wàhálà pọ̀ nílọrin wọ́n máa jẹ́ mẹ́tẹ́fẹ̀ wọ́n ti tara wọn bí mo fi ọlọ́wà tọ́ta lura ó wà fún àwọn títà káwọn níta lọ fún aka kúrúkúrú

títàáwò Ọlọ́run tó ní ìbámu àwọn ti fẹ́ ìdáwó rẹ̀. Nínú ọ̀pọ̀ ibi tí ìgbà láìpẹ́ ìjọba lórí ìjọba yẹ fura pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ yìí. Ọlọ́run tó náà fura. Ṣé rí tí àwọn nẹ́tíwàsì bá fẹ́ ṣe àkàlákù, àwọn ọkọ̀ nígbà fẹ́ ṣàkàlákù àwọn ẹgbẹ́ yìí náà. Ó wà lọ rẹ́ǹtì àwọn security láìpẹ́ lọ́kàá láìpẹ́ sọ́jà, bó lẹ́sẹ̀ ní security. Ṣàkóso ẹgbẹ́ ìjọba lè fún òbí nílẹ̀ pé ó ti jẹ́ pé tọ́lá fẹ́ ṣe kí ní wà lọ rẹ́ẹ̀dì ìdíkẹ́rì ìtàrù. Títí tó ní ìtàrù ìjọlọ́pàá. Sẹ́yìn bí ní security, táńkọ ní níjà. Tí Àwọn ọ̀gá wọ́n tuntun báyìí, wọ́n ní ìwọ, ìwọ, ẹ máa jẹ́ máa parọ́, ìwọ, ìwọ, ìwọ, èyí lẹ́lọ sí ìdàmú ìgbẹ́lẹ̀ sọ́bí àmì wà láì, tó fi gbọ́dọ̀ mọ́jú wọn sí wọn láà lọ́nà ní ìpamọ́ èyí ò pamọ́ ṣe èyí ọ̀pá ní ìpamọ́ ọlọ́run nìkan ló máa bọ̀kọ̀ yóò ẹ̀gbẹ́ ẹgbẹ́ wa ọ̀pọ̀lọ́ nígbà bá tó di ìlú kọ́tò ẹ̀gbẹ́ fúnbẹ̀rún ẹ̀gbẹ́ fúnbẹ̀rún wọ́n ní àwọn ẹ̀yìn lẹ́lọ́tọ́lù àmì ìfún ẹ̀rẹ̀kọ́ lọ́sọ̀rọ̀ yìí kódà àwọn ọmọ ìṣú ìdìbọn jọrọ àwọn ọmọ ìgbàlú ilẹ̀ tó nílò ìgbọ̀rọ̀ sọ̀rọ̀ àbí ọmọ fẹ́ sọ̀rọ̀ gan àmì ìwọ̀n pé ẹ̀nà ìyá ìyá onílẹ̀ ẹ̀nà pàlá nǹkan bẹ bá nǹkan bẹ o ti iná àwọn ti tó ní òbí sùn ti iná àwọn ti tó ní ó yẹ kí ìjọba lè kálí kàlẹ́ǹdì ọ̀pọ̀rìkì àwọn ti sùn pé how come tẹ̀sí ní ọmọ ogun outcome tẹ̀sí ní security tó gbé káwọn èèyàn bá fẹ́ sí lọ́sàn ọ̀gbọ́n jẹ́ security ní ààrẹ kò fún ààrẹ kò sí gbọ́dọ̀ ààrẹ kò sí àwọn tí wọ́n dìbẹ̀ ìdílé nínú àwọn bá wípé nínú àwọn ẹgbẹ́ tá a kà yìí nígbà tí zẹ́gílẹ̀kì nígbà tí pọ́blẹ́mù tẹ̀lẹ̀ sí zẹ́gílẹ̀kì àwọn ti lọ ni wọ́n lọ kí zẹ́gílẹ̀kì. wọ́n á wọ́n ní jẹ́gbọ́n mọ́ nípa bí àwọn síra àtàwọn ìkọ́wàlù mùsùlùmí mọ́ṣe bẹ́ṣẹ̀ papọ̀ ọ̀pá sì sí wọn báwọn sí àtàwọn ìsìláàmù sí wọn gbogbo nǹkan ní dẹnu wọn ayémọ̀tọ́gbẹ́ wàhálà àmọ́tọ́ ní pé àwọn nàkọ́rọ̀ yàwó gbé dẹnu wọn pẹ̀lú ọgbọ́n ọgbọ́n bá ní ti dé ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ ní káàkiri èé ṣe pé kí nínú wọn yàwúdà àti nàkọ́rọ̀ dẹnu wọn ẹgbẹ́ ìkọ́wàlù sí ní èmi máa ń pè wọ́n ní ẹgbẹ́ kúrè kúrè ẹgbẹ́ ọ̀gá wọn yìí nítorí pé

pé ẹ̀ka àwọn ọmọ tí mo ti tẹ̀fọ́ láàrin àjọ máa bára wa ṣe níbi ká àtijọ́ ara wa níbi tí èrè wa ti papọ̀ níbi ká àtijọ́ fẹ́ lókun wọ́n láàbí ìgbà àjọ náà láàbọ̀ fún màtí tẹ̀lẹ́fẹ̀ náà sí sẹ́bí ìta àti ìyapa yẹn ó mọ̀ jà lọ́kọ́ ẹjá mọ̀ òun ẹ̀dùkọ́ tó bẹ́ẹ̀ bá lọ́kọ́ máa ìṣọ̀kan wa unity wa ó kọ́ sí pàtàkì fún wọn yẹn lọ. tó láwọn ẹgbẹ́ ẹlẹ́wọ̀n lóde bẹ́ẹ̀ wọ́n wá kó gbogbo wọn jọ ẹ́ ṣé ìwọ̀n sọ pé kò ní

Federation of Báàlù sí of Nigeria, mo ní Federation of Báàlù of Nigeria. Fájẹ̀ wọ́n ń pè náà. Àwọn kò ẹlẹ́gbẹ́ parapọ̀, wọ́n kò ní Dámjì, ìyẹn wá láti, nígbà kan ní Dámjì wọ́n wá láti Egypt Àwọn ojú ìjọba wò ní àwọn máa tó wọn bá rí kọ̀ọ̀kan. Kí ló dé gbogbo ìgbà kan ní gbogbo ìgbà kọ̀ọ̀kan? Bá ní wá fún wọn lófin pé kọ̀ọ̀kan nígbà náà, ìgbà yẹn condition how is done. Ìyọ́n jẹ́bọ̀ sí i, a máa wulẹ̀ kàdúrà mi lọ, wọ́n pọ̀ dáadáa yìí gan, a kàn sọ díẹ̀ nínú àwọn àwọn àgbà lọ sí wọn. Ara nítorí àtìkò mi, mo rò pé mo ti ṣàlàyé bí àwọn àgbà lọ sí mi ti bẹ̀rẹ̀ dáadáa rí. Ọdún tí wọ́n bẹ̀rẹ̀ àti ìlú kan ti bẹ̀rẹ̀ àti ìkọ̀kọ̀ kan ti bẹ̀rẹ̀, òun náà ni pé wọ́n fẹ́ gbé dáúdà ìjẹ padà nígbà tí dáúdà ọ̀sùnmáníyà tó wú ọkùnkùnkùn kọ̀ọ̀kọ̀ọ̀yà tó wú ọmọ àgbẹ̀dún náà jẹ. náà ẹ jẹ́ ká wá lọ sí ọ̀dọ́ ah, ẹ jẹ́ ká wá lọ sọ́dọ̀ olóyún ọ̀bá yìí sáńkì ní àbàlùbánà tó ní mo ní rẹ́ọ̀sì rẹ̀ lẹ́ẹ̀kejì nínú àwọn àyànfẹ́ nínú àwọn kókó àtàwọn ẹ̀kú fún mọ́fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀yẹ láì á sì fi jẹ́ máàkì ìfọwọ́ a gbé ara rìn àti díẹ̀ lórí ìtàgbé sí ayé ẹni tó dá ẹgbẹ́ ilẹ̀ pátá ìbáná mo ti sọ bá ti di ìyá ọ̀pọ̀lọ́ pàtàkì sí wa wọ́n bí nílẹ̀ tí mo ti kàlí mo dẹ̀ ti sọ ìgbà tí ó bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí àbí ẹ̀kọ́ mi ọjọ́ orí rẹ̀ nígbà yẹn àbí ó bá yẹn ọkọ̀ máa ń dìtì àbí. àwọn akẹgbẹ́ òògùn ìtàgbé sí ayé rẹ̀ bó ṣe lò lórí ẹ̀sìn kí àwọn ẹ̀rí pé tún fi hàn àtàlùbánà òun fọ̀rọ̀ ní kọ́ èsì ní ibi pàdé títẹ̀ ní gẹ́gẹ́ bí wọ́n àwọn ìkọ́ ìtún ẹ̀bá tún sí ilẹ̀ rẹ̀ kọ́ni kọ́ni ní tó kìlẹ̀ ọ̀gá náà ẹni tó balẹ̀ náà oníṣun fi ó dà kéde tún fi kéde tún fi kékeré ògbón ìparí jì nílẹ̀ oníṣun fi tó ní ọgbà àwọn ní tún fi tọ́mọ lọ pé tún fi tó gùn láti kù sí yà àwọn alájẹjì tún fi nínú ọ̀nà àtàlùbánà ẹ̀dá tó jẹ́ ń gbé ṣe ìlẹ̀ka fún wa pẹ̀lú kò náà wa lórí ta ni wọ́n pè ní hasan ìbànà àti ìtẹ̀gbẹ́sẹ̀ ẹni báwo ṣe bẹ̀rẹ̀ ìṣègbésẹ̀ ẹ̀rí ẹ̀sìn ẹ̀. Láà alákùnrin wa ti bẹ̀rẹ̀ tí wọ́n ti dé aago kàwọ̀ àwọ̀ tí wọ́n àti ẹgbẹ́ ìṣàwọn ọmọ ilé àṣìṣẹ́ wọn ìwé ìdọ́gbẹ́ pé wọ́n lè ra wọn ilé ìdájọ́ wa. Ó ti rẹ̀ وطلب أن يتركوا في الدوي وأقول ترضينا من يروح في المدرسة وهذا صلى الله عليه وسلم حق عليكم إن شاء tadi aku nak kawin aktif maka aku ada sih. Sama itu tu aku pernah dulu Eh, ya ya ya, tu orang Ah, ah, aku aku kalau kalau aku boleh ni Náà. Ọ̀rọ̀ tí wọ́n dé lé inú kù. Àà, ah, inshallah, máa fi yanjú ẹ̀ inshallah. Àà, Àdúgbò Hakan Dánà, mo rí kú pé, Nẹ́ta Àlè, lórí ọ̀rọ̀ lórí ìlànà títì ló dàgbà ní lórí. Wà á ń ṣá ìjọna àtàwọ̀ àdàzáríkà. Orí ẹ̀ ló dẹ̀ máa gbogbo ẹgbẹ́ wọn bẹ̀rẹ̀ Dramatic Fund ní 1928 lórí àkídà tó kí ló máa jàmá ìlú lórí ó fún ẹ̀ ló sọ òun ń bọ̀ wá máa padà mú máa jẹ́ ìwà fún yìí وقتل محافظ عليه حتى حتى آخر آخر أيامه حتى آخر أيامه àṣàrí bá mẹ́jẹ̀ ní orí ìlànà tí ó ti iná lọ́wọ́ àti tó fi ìgbẹ̀yìn ayé ẹ̀ orí ìlànà ẹ̀ náà lọ́pọ̀ tí èyí yìí dáre rèé bàbá wọn mọ̀tàkìrọ́tì dáwàtí wọ́n dà ìyà ilẹ̀ mọ̀tàkà àwọn mọ̀tàkà yìí sí sọ̀rọ̀ gẹ́gẹ́ o mọ̀tàkà fún yín ní ọ̀rọ̀ àkọ́kọ́ ni òkè yàgò ni o recruitment lásán ni o so ọ̀rọ̀ yìí ẹlọ́wọ́ mọ̀tàkìrọ́tì dáwàtí wọ́n dà ìyà ní láti page nineteen títí dé page twenty ẹ bá ọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀ ẹni tó ṣe sẹ́wà ìtaná àtàlùgbàǹgà náà ìgbà tí wọ́n sọ́rọ̀ dáńdà àwọn ọmọ ọmọ ìgbà tí ó bẹ̀rẹ̀ sí máa pàdàlẹ́ báwo ni ó ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ òun sọ̀rọ̀ ó ní òun bẹ̀rẹ̀ lórí àpọ̀lẹ́kọ́tù àpọ̀síyà àpọ̀lẹ́kọ́tù àìsàpọ̀síyà òun bẹ̀rẹ̀ sí sí òun lórí ìlànà àìsàpọ̀síyà ajẹ́ sí pé àtàlùbánná tẹ́lá wọn ní túbí ẹni tó bá jẹ́ ṣé kò tọ̀ríkọ̀ wọn òun mẹ́ta bàmọ́ fi ó kọ ìlànà wọn sì ìbọ̀rọ̀ ìmíyà pẹ̀pẹ́ nípa sọ́dọ̀ ìbọ̀rọ̀ ìmìyà sí ìjàníyà nípa sọ́dọ̀ ahmed tijani jàìfàríyà nípa sọ́dọ̀ jàìfàrún àkọríyà nípa sọ́dọ̀ ṣọwọ́n ilẹ̀ lábọ́wá gbogbo ẹnikẹ́ni tó bá ti gbọ́wọ́ túbí báyìí tó bá ti lè dá tọ̀ríkọ̀ lẹ̀ yóò máa tọ́lú kọ sí ẹ̀ ní túbí pọ̀ náà gan ìbọ̀rọ̀ ìmí ìsmaili yà ń bẹ tó tó ìsmaili ló kọ sí ẹ̀ àmàdíyà ń bẹ tó kí ahmed ló kọtí ẹ mọ̀hàmàdíyà ń bẹ tẹ̀lé àkọsíyà yìí nítorí pé ọgbà ọlọ́kọ̀dọ̀ ṣe kọjá àkọsí yìí. ó wà bí mọ́gbìrì sọ̀bí ẹ̀ ó ní ní mọ́sálásí kékeré kan ní mọ́sálásí kékeré ọ̀ àìkùn ti fún wa ní àkọsíyà ó lọ wọ́n rí àwọn ọmọ ìyá tí wọ́n lórí ìlànà tó fi àkọsíyà yẹ̀kùrún náà wọ́n ta àlà àkọ́bà sọ̀lá ìlànà àkọ̀síyà ni o àtàrí báwo ní sọ bẹ́ẹ̀ fún ẹ nínú mọ̀sàkì wọ́n ti dá ẹ wá wọ́n dùn ẹ̀ àwọn dá ìyà mọ̀sàkì wọ́n ti dá ẹ wá wọ́n dá ìyà wọ́n ní gbogbo alẹ́ náà ń ṣeré lẹ́yìn ẹ̀ka وكنت مواظبا رحمه الله بين المغرب والعشاء wọn lọ́wọ́ àwọn wájẹ́ tó jẹ́ pé àwọn ọmọ ń dún ní mẹ́rin mẹ́rin lọ sí ìjòkó ìjòkó ẹ̀kọ́ Sheikh Zaron kọ́lọ̀bàkọ́bà sí ẹ̀wọ̀n láàrin mẹ́rin àti ẹ̀ṣà àwọn ọmọ lọ sí ìjòkó yẹn ibẹ̀ làwọn ti bàbá pàdé àwọn èèyàn mọ́sálásí ìjòkó tí wọ́n lọ gẹ́gẹ́ tó fi báwọn ní títí pàdé ìjòkó dáútù Sheikh Zaron rahman lọ́nà láàrin mọ́sálásí tí ẹ̀ṣà làwọn ọmọ ìjòkó yẹn ní mọ́sálásí yẹn فاستضافتني حلقة الذكر فاستضافتني حلقة الذكر wọ́n ní ìjòkó àgbìrì kan ṣe ọwọ́ àtàkì ni wọ́n ni ìjòkó yẹn pà mí mọ́dọ̀ òun ní ilé owó ọ̀rọ̀ ajé rẹ̀ díẹ̀ di àtúwábí àmìmúkíkọ́ wà ní sí ìyá gbèrè àwọn orin tó tó wá ń kọ tẹ̀lé náà tó rẹwà kì í rẹ̀ fún ọmọ mílẹ́nu ọbẹ̀ lọ fún ọmọ mílẹ́nu wọn wọ àlìyẹ́tì ha àlùfàyàbọ̀ àwọn ẹ̀mí tí máa ń gbé àwọn oníṣú bí àwọn ẹ̀mí dáadáa òní ọbẹ̀ tí máa wọlé sí lára وسماحة هؤلاء مع جيوش كبلاء وشباب صالحين وسماحة هؤلاء الذاكرين من شيوخ كبلاء وشباب صالحين وإن يكون مرة àwọn alájíkiri mara bẹ̀rẹ̀ ala àwọn àgbàgbàfà inú wọn àti àwọn ọ̀dọ́ ẹni inú wọn bẹ́ẹ̀ ti kó yẹn mára kínú ojúdí ìlànà wọn yìí kókó olójú púpọ̀ wọ́n ní wàtàwà gbóyìí بهؤلاء السرية الصغار àti bí àwọn àgbàgbà ní wọ́n yìí mẹ́tẹ̀ rẹra wọ́n lè fáwọn ọmọ kéèkéé tí wọ́n jọ ń tẹ àbíṣìrí wọ́tàwà góìhìn lè haúlá àtíríà àtìrọ̀ alẹ́bíìn ìsáhàmù àìlèyìn mẹ́tìrísàmù lè ṣàríkúhùn ríkọ̀ lọ́yí tààlà àwọn tó yẹ sí pé wọ́n wọ nínú ìjòkó àbíṣìrí pẹ̀lú àwọn àfáà àgbàgbàrí láti lè báwọn àfáà àgbàgbàrí kẹ́lẹ̀ báwọn tó pa níbi àbíṣìrí yìí tó bá àwọn àwọn ìyẹ̀pẹ̀ wọn ra wọn lẹ̀ nínú yẹn okùn mi lójú púpọ̀ ó ní eré yìí báyìí ó ní òun àwọn nǹkan tó ń rí ó ń bọ̀rọ̀ lọ ó ní bàbá gọ́ọ̀tù àyíhà olówó bẹ̀rẹ̀ sí òun náà bẹ̀rẹ̀ sí máa jó nímọ̀ ìjòkó هؤلاء الإخوان الحصفية ولي يبقى láàrin òun àti àwọn ọ̀dọ́ tọ̀lúkọ̀ àtọ̀síyà yìí ó wá ṣe tẹ̀múlẹ̀ gidida látara fáwọn ọjọ́ ń tàfikọ̀ ìfẹ́ wà láàrin wọn ìgbà ó fẹ́ ìgbàlópa wọn ó padà sí gímúlẹ̀ dáadáa wọ́n ní ومن بينهم الثلاثة الثلاثة المقدمون láàrin wọn àwọn mọ̀kájáwò mẹ́ta ní lẹ́láàrin wọn wọ́n dìdí àdíṣìrí tàbí sọ̀rọ̀ yìí àfàràdà mẹ́ ń sọ̀rọ̀ ìtàgbékáyé rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ súfì àbí. wọ́n ní alákọ̀ọ́kọ́ ni asif silvi arizal ẹlẹ́ẹ̀kejì ní wọn ni asif muhammad abu shusa ẹlẹ́ẹ̀kẹta ni asif sayyid usman àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jẹ́ mọ̀kọ́dàmù láàrin wọn tẹ̀sán gbogbo bí mẹ́ni mọ̀kọ́dàmù tó mọ̀ gidi wọn ṣe àbíkiri. wàtúbàn afọ́lẹ́hùn alẹ́dínà káàrọ̀ akọ̀rọ̀ bàtàkìrì náà ilé náà bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn ọ̀dọ́ wọ́n jẹ́ ìrìn láàrin wọn àwọn tó pé àwọn náà tó wá jù nínú àwọn aláàbìkì rí ìsìn lọ́jọ́ orí bí ẹjọ́ orí kan ìrìnàjò àwọn tó máa lọ́jọ́ orí gan gbogbo ọ̀nà ní níbẹ̀ nínú wọn ni Muhammad ìpìnàjì àdìmíyàfi wàtọ́wí ìpìnàjì àpọ́wì wàádùlùkàhálì ìpìnàjì sẹ́ńtẹ̀l wà ọ̀gọ́rọ̀gùn àtàwọn tó tún jọ báyìí وفي هذه الحلقة المباركة التقيت لأول مرة بالأستاذ أحمد الفكري ونحن يجوكو كيف على البركة هو يجوكو كيف يجوكو على البركة oníjòkó tí ìjòkó tí ìjọba alábìrárá yìí òun lòun ti kọ́kọ́ pàdé nígbà àkọ́kọ́ wọ́n pàdé pẹ̀lú Sheikh Ahmed Ustaz Ahmed Atukuri tó jẹ́ wàkílì Ikhwan Muslimin tó jẹ́ wàkílì fún Ikhwan Muslimin وكان لهذا اللقاء أثره البادر في حياة كل منا ولي قدي واتي قدي أمي أمي nínú tàgbéjì ayé ẹnìkọ̀kan náà méjèèjì bá ti pàdé nínú ìlànà títì ó ní àmì gan sábà sọ tàgbéjì ayé wa. wà mú ìlú láti kàìsí àwọn ọmọ ẹ̀rù náà ló ń sáré sọ̀rọ̀ nítorí wọ́n lè mọ̀ pé ayé àwọn sọ̀rọ̀ yìí àwọn ọmọ ẹ̀rù náà lè tẹ̀lé àrùn fún mẹ́rin ọ̀hún wọ́n ni wọ́n múlù bẹ́ẹ̀ tẹ̀sí láti ìgbà yẹn rèé أخذ اسم الشيخ الحصافي يتردد على الأذن فيقول له فيقول له أجمل وقع في أعناق القلب wọ́n láti gbọ́ tí ọ̀rọ̀ ìtàjì lọ́tọ̀ òun ti dìsọ́bà jòkó yìí òun orúkọ tí àlàfọ́sí yìí ilé sí pé ẹ̀yàkúrò láwọ̀ ájìmọ̀lá wọ́pọ̀ èyí ويقول له أجمل وضع في أعناق القلب وأقل الشوق والحنين إلى رؤية الشيخ والجلوس إليه ولك هو الذي ينفع ẹ̀yìn inú ń dùn gan ọkọ̀ ó pàtí ní pé bóòlù owó jẹ́ láǹfààní tó wọ́n jòkó pẹ̀lú ẹni tó yẹ kọ̀ ní kọ̀ǹdẹ̀ táwọn bẹ̀rẹ̀ máa jọ sí وهو الأخذ عنه يتجدد حينا بعد حين والأخذ عنه يتجدد حينا بعد حين ó ní ìmúra mú ìmọ̀ látọ̀dọ̀ ẹni yìí ó ń tẹ̀lẹ̀ látàkùn kan fásitì kan tó ń gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní wa àkọ́ọ̀tì wáàbìbù àìwọ̀bí pàtì àzùrùkí yàtọ̀bá àwọn màsáà ó lọ wá bẹ̀rẹ̀ sí jónímá wàzífà wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí dúnjú náà láàárọ̀ àti nírọ̀lẹ́ lòún fà á sẹ́mọ̀ ní pépé àkànbẹ̀tà òsì ẹ̀sìn máa ń lò kí lẹ́sìn àìmọ̀ sòrọ̀ ọlọ́kọ̀ àtàlùtàlẹ̀ ẹ̀dá kí máa wà tàbí àyẹ̀wò ẹ̀rọ àkóṣìlè lókè àwọn àwọn ọ̀dà ẹ̀fẹ́ tó kó sílẹ̀ náà rí òmìnira ń bẹ́rẹ̀ àwọn tó kó sílẹ̀ fẹ́ kó ṣe déédéé tí ọba fúnlẹ̀ lẹ́bì mú àbọ̀ ẹ̀pàkùn tó bá déédéé ẹ̀sẹ̀ ẹ̀fà mọ̀ òní ìka lọ mú mẹ́ tó rárígbò mi fi ọjà láti mú ìyẹn máa mú ìmọ̀ níbi tí o ti lọ́wọ́ àkọ́ nígbà mú mú kú mú mọ́ ìmọ̀ kó làwọn yóò bá gbomi wọ́n máa tẹ̀sán omi ní abí olóńgbé kan tó rú ọwá mi ẹ̀yà ẹgbẹ́ mi lómi jẹ́ ẹ̀wọ́n gbómi kan tó mọ́ta ẹ̀wọ́n gbómi kan tó rú kàlẹ́ wá mi ẹ̀ ẹgbẹ́ mi mi kan bá mo mi kan ọmọ ká ẹgbẹ́ yìí ọkọ̀ ọkọ̀ ọkọ̀ omi tó bá mẹ́rin omi mọ́mù mílẹ̀ tó rú torí bá mọ́mù mílẹ̀ tó rú ó mú kú mú papọ̀ mọ́mi ó mú mi kò tó àwọn ọmọ ìfẹ́ ní ma ẹ má mú mi tọ́ mẹ́jọ náà o ẹ má mú mi kú mi o ẹ má lọ àìmàṣírọ̀ àtàrùndánà nínú. Adájọ́ olóhùn bẹ̀rẹ̀ tẹ wà nípa títí òun, òun bá bẹ̀rẹ̀ títí nínú, òun bẹ̀rẹ̀ títí nínú, òun ṣe láàárọ̀ àti nínú rẹ̀. وذلك الذي اعجابا ان الوالد قد وضع عليها تعليقا لطيفا جاء فيه فيه ادله سياقها جميعا تقريبا من الاحاديث الصحيحه وسمى هذه الرساله تنوير الأقهدة الذكية بأدلة بأدلة الثاني الزروقية ولي kíkó kíkó lójú òun wíwú òun pẹ̀lú ìwé àzíkìrí yìí ọwá bẹ̀rẹ̀ sí kó máa lé kó sí òun bẹ̀rẹ̀ sí máa láìkì zíkìrí àfá àrúkọ́jọ́ orí títì òun bẹ̀rẹ̀ sí máa láìkì ẹ̀kí gan òun bẹ̀rẹ̀ sí máa láìkì ẹ̀kí gan ó ní nǹkan tó tó wá ṣe àlékún ìfẹ́ òun wípé bàbá yìí wọ́n ní wọ́n ṣe tààlìkù kan kékeré kan sórí síra yìí tí ó jí pé àwọn ẹ̀rí wọ́n mú jáde látinú al-hadith as-sahiha ni wọ́n lọ́wọ́ àmì wọ́n mú wọ́n ti àwọn tààlìkù kan àwọn ọ̀rọ̀ àtọ́ lẹ́kan lórí àwọn tí a fẹ́ pé àwọn èyí tán mú wọ́n bẹ̀ látinú hadith kan lẹ́yìn wọ́n lọ́sọ síra yìí ní tanwir al-aqida tanwir ti zakiya ẹni pé títà ìmọ́lẹ̀ sí àwọn ọkàn kan máa bí àdílẹ́bí àjárí àzòròkíyà pẹ̀lú àwọn ẹ̀rí àwọn àzíkiri àzòròkíyà ilé ìgbáyìí mọ́sílọ́pítà pẹ̀lú àrí ẹ̀yà tó tẹ̀síwájú tàbá lọ sínú tí àyílá mọ̀tàkẹ́ọ́tù dáàrẹ́gbẹ̀dàíyà ní page 22 to 23 ẹ̀kọ́ mọ́ ní 19 to 20 lẹ́ẹ̀kan ẹ̀lọ́ sí page 23 to 23 báyìí Mọ́tàbí bá mẹ́wàá lóòun tẹ̀síwájú òun bẹ̀rẹ̀ sí tún máa bá iṣẹ́ tún bí lọ lórí kọ̀míkọ̀ àtọ̀fíyà yìí. Ó lè rí wípé wọ́n ní ìlú òun kí ń bá lọ wàzádà ní ìtàhálùkọ̀ bí ṣéèkì jẹ̀lì rọ́nàlọ́. A ní ẹni ọ̀rọ̀ àìsí fi hábìhì àtàkùnà. Ó ní ó tún wá lé kókó òun tàhálùkọ̀ bí ṣéèkì ó lé kókó òun ìdìrọ̀mọ́ṣèkì yìí dáadáa, àlékún ìdìrọ̀mọ́ṣèkì yìí báwọn kọ́nà bá kọ́bá fẹ́ ṣèkì náà wípé ìtọ́pà sí àjọkùn ìdìrọ̀mọ́ ṣèkì fi báwọn wípé àmẹ́ni ọ̀rọ̀ àìsù fi hábi àsìnà wọ́n ní nígbà yọrọ náà yìí àwọn tí èèyàn mẹ́rin lójú àlá òun rí wọn tẹ̀gbẹ́ síbí tẹ̀gbẹ́ síbí náà wọ́n náà ni wọ́n àbí tẹ̀gbẹ́ síbí ìgbà àtàlọ́yẹ̀ ní ìgbòkò nínú ìgbàlọ́ síbí rẹ̀ ìmọ̀tò yìí lẹ́gbọ̀lá wọn síbí padà òṣèlú ó yẹ padà ilé òṣèlú bí o kódà bá àwọn kọ́kọ́ wa nínú ẹgbẹ́ ìtìdáyà ìdàbíyà sànàwíyà wọ́n pè ní títí kèrè òṣè tẹ̀gbẹ́ mo ní ẹlẹ́sẹ̀ lórí àwọn aláṣẹ àbá wa ìgbà ní ìgbà ní ìgbì Èmi ọ̀bá ọdún ní ìran ọ̀rẹ́ ní pé dára lẹ́yìn tó kù rẹ̀. Ẹlẹ́gbẹ́ gbọ́ bíbí èmi tó gbọ́ yìí. Wọ́n ní ìná ní ìgbà láti ìlànà gbá òfin bàbà. Ó ní kódà ibi tó ń bá tún yìí dé, òun rí àwọn olóògbé àlá wípé òun lọ sí ìtẹ́ ìlú ìlú, ó tó kíkẹ́ lọ sí tẹ́bà yìí o. Tẹ́bà òun kíkẹ́ náà lọ sí tẹ́rì. Àbí olóògbé àlá rèé òun fóun lọ sí tẹ́, òun lọ sí ìtẹ́ ìlú ìlú. Fọ̀rọ̀ àìkú kọ́gbà gbọ́kànmẹ̀, ó lọ wá rí sáré kan tó pọ́ bí yàtàbí wọn àtàhárọ̀ parí rẹ̀ tí mo mì ní kàrí yìí mì láyé nípa gírèkì ojú àlàáyé ni àtàrí dáná ọ̀rọ̀ rẹ̀ ti ṣe yìí kú yòó tún mọ̀ dáadáa ti gáàzùrù wà fi rọ́ọ̀bù ó ní bẹ́ẹ̀ ni bàdéṣà tó bẹ̀rẹ̀ sí máa lé kókí ní bàdéṣà yìí nì gan ní kàrí yìí nì gan tàbí àwọn jẹ̀lẹ́ lọ ọjọ́ sáré ẹ̀ka yàwó rí wọ́n ní gẹ́gẹ́ kẹ̀lì máa wájẹ́ yóò wá ní ìrìn máa yọ̀ jáde lọ sáré ẹ̀ka àwọn wọ́n lóye kò ni ọlọ́pọ̀ tó ń wà àpẹẹrẹ àwọn ẹni ọlọ́run tí ìmọ̀lẹ̀ jáde ní sàárè níbo lè rí ẹ̀ wà ọba jẹ́ pé wà àpẹẹrẹ ni àwọn àmẹ́sì ọlọ́run àwọn ọ̀rẹ́ yẹ kí mọ̀lẹ̀ wọn ti wọ́n làgbé kí mọ̀lẹ̀ kí mọ̀lẹ̀ máa kò jáde ní nígbà òbí náà kan jẹ ní sẹ́wù kan yẹra jẹ́ ní láàrùbí tí wọ́n láwọn ẹ̀kọ́ lọ́wọ́ owó dé owó dé omi rìn bẹ̀rẹ̀ nígbà wọ́n bá tẹ̀ wáyọ lówó dé omi ayọ ọ̀yọ́ láwọn àìlé títí owó wọ́n pàdé owó omi lọ́jà bá lẹ́yìn sọ pé àyè tó burú jùlọ lórí ilẹ̀ àyè torí kọ̀sẹ́ni tó sọ wọn pé kẹjọ kọjáde ní ojú mẹ́rin ẹ̀yìn ọgbà fún ọmọ tí àwọn onídìrí kan náà kọ̀ méjì sí sáà ìdìbò péwù wọn lẹ́ẹ̀kì ìdìbò gbogbo àwọn onídìrí wa ní tọ́lá mọ́ wá náà lẹ́ẹ̀dì nígbà tí péwù yé wọn náà lẹ́ẹ̀dì dè wọn. nam ó ní sàárè yìí wá bẹ̀rẹ̀ sí máa nì nínú ìlú lágbára àtà ìsàkọ̀ tí sàárè yìí fi kà wá. sọ̀kọ́ ọjà tí nílùú náà rò àríyá ilé kẹkẹ jáde ní sàárè yẹn ni tí lẹ́yìn lọ sókè tó ga ìtàjà ìlà àjẹ́lì sàmà ìlà àjẹ́lì sàmà ilé ìwà ọwá ọwá ọwá ìkẹrì ó kúrò tó kẹkẹ tó fi dé gbogbo fèrèsé sàmà níbi sàárè yìí. wọ́n ní bàbá tó ń fi padà tó láti ṣẹ́gun yìí o ẹ̀rọ ọmọ tó kẹlẹ̀ o tó fi ń ké ẹyin ọlọ́run ilé iṣẹ́ ìyàgbọ́n olóba kéèkì ṣe ìnáyẹ̀ ti kéèkì tó kéèkì ṣe pàṣọ́rọ̀ rọ́bìnà ha ìlà ọba di ọkùnrin kan tó tóbi dandan ọkùnrin kan tó tóbi tó ẹ̀ ń bọ̀ bàbá mi rẹ̀ láti ọ̀dọ̀ náà àwọn ìyàwó mi jọ lẹ́yìn ó di ọkùnrin tó tóbi gbàgbà bàbá mi ó ní ó ní lọ́ngọ́rù ẹ̀ bàbá ń wo lọ́ngọ́rù tó ga ni wọ́n sọ́nà ìnáwó àlejì fi kúlì mẹ́ta àwọn ọ̀gá bẹ̀rẹ̀ sí pé wò ó àwọn yẹn pé kí lọ́dọ̀ ní gbogbo àyè àwọn yẹn ti ń jáde kí ló ṣẹlẹ̀ yìí kí ló ṣẹlẹ̀ yìí kí ló ṣẹlẹ̀ yìí irú kí eléyìí. ó ní ọ̀tọ́ àti ìyìnbí sọ́ọ̀tì wọ́n ọ̀gbìn mọ̀sùlùmí wọ̀kan wọ́n fẹ́ pariwo ní pẹ̀lú òun fẹ́ tó kí àti gbogbo ìyẹn gbọ́ láàrin wọn ó pariwo sọ wípé ọ̀kọ́ Inna Allah qad abaha lakum ma harrama alaykum. Dájúdájú ọlọ́wọ́ bá ti ṣe lẹ́kọ̀ọ́ fún ní gbogbo tó ṣe léwọ̀ fún ní báwọn ti ṣe máa ń gbàwèrè yìí. Wọ́n gbà wípé gbogbo nǹkan lọ́rọ̀dọ̀ ṣé ìwọ̀ kan sábà wọn wọ́n ti dépò mùsùlùmí. Ìmáàmù ní máa bọ̀ mùsùlùmí dára o. Àǹfààní ẹjọ́ àwọn ti sílẹ̀ nígbà tí máa ń hà. Aláìsẹ̀ ọlọ́run sàlọ́ àwọn kò sí ọ̀kan kan bẹ̀. Sẹ́yìn àbẹ́ni tó bá fẹ́ ní ọ̀rọ̀ yàtọ̀. Gbogbo nǹkan pátá ló ti yanjú ní ẹ̀sìn. Sẹ́yìn bá ti lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn

ọpàdéwò ah, ní ẹyẹ ẹyẹ gbogbo tọ́nà ọba ti lẹ́wọ̀ fún ọlọ́ba ti lẹ́tọ̀ fún yẹmọ ẹmọ obìnrin sọlọ bó ṣe yìí ọmọ mú sí ẹmọ jalè ẹmọ gbogbo ní ọlọ́ba ti lẹ́tọ̀ fún yìí. Ah. bàbá mi máa ti kù gbogbo náà mú ní ẹmọ ẹjẹ o bàbá wa ìṣe lánàá ó ní mo bá gbára dìde kí kárọ́ sọ̀rọ̀ yìí àtàrí ìbámu ni òun gbára dìde sí lójú àlá ó ní bàtọ́ òun yára ti lé kí ìrẹ̀wọ́tọ̀ fi hágà jámẹ̀ láàárín ọ̀pọ̀lọpọ̀ yẹn lòún ti dìde ó ní wàtúùkù fi wájú òun kà pariwo máa yìí ó ń pariwo máa pé kàzá òkúrọ̀ òkúrọ̀ ní ọ̀rọ̀ pa àtàndà náà ti ń tọ́da ojú àná bí o ṣàkọ́ jáwé òkúrọ̀ báyìí tọ́da ti ń tọ́da àtùbọ̀kú ni ń tọ́da àbí mi ò ní kó lòdó má jẹ́ òdodo. ó ní kàzá yóò rọ̀ pa òfin ṣe ẹni ọlọ́run kankan ọlọ́run ṣe lé wọn ọlọ́run ṣe lẹ́kọ̀ọ́ ọlọ́run ṣe lẹ́kọ̀ọ́ ọlọ́run ṣe lé wọn ní wọ́n sábàtà iléyà náà tó wà kó ṣe lọ́wọ́ àwọn ẹgbẹ́ òwò ló lẹ̀kọ́ lẹ́jà kálọ́láyà báyìí tó ń bá ẹni ọlọ́run yípo ó ní àwọn ẹ̀ tí wò ní báyìí àwọn kó ṣe lọ́wọ́ ó wà fọ́fọ́ ayé náà tó ní ẹ̀rẹ́ rẹ̀ háàdà ìdílé àlàyé ètù ẹ̀yìn tó lọ ń gbọ́wọ́ lójú omi tó èsì ní máa yọ kí wọn àgbàmù bá lórí jẹ́ jẹ́ pé èsì ló lẹ́yìn èsì lẹ́yìn rẹ̀ wọ́n kọ já yẹtínùkù àìdínìkù ó ń wá láti wá kó fífì nàbá yín yẹn kìí ni ọwọ́ kó dà mú ẹ̀sìn bá yín ni wọ́n yóò sọ wùsù lẹ́kù ó dẹ̀ wá gbárò yóò yílẹ̀ fún yín yẹn kìí fàlà àtàkùn fàlà àtàkùn ولا تستمعوا إلى كلامه فلا تضغوا إلى قول إلى قوله ولا تستمعوا إلى كلامه أما تكبروا أما الدور كيف فغضب ولقوا يبدلوا وقال أرضي لابد أن نتفاضى آه أرى إما سيارة جستار الجراج قلوا لن نبع فيا جنيا جيجا تأتي dájọ́ sára tó kọmbìtíṣà alákòóso kọmbìtíṣà nìkan tí lẹ́yìn rẹ̀ fún wa ó ní kọmbìtíṣà nìkan àtàkànbá rẹ̀ jọ ṣe Òní ọ̀rọ̀ yẹn nípa jẹ́ sí kọmpitíṣà á mọ̀ kúrọ́ àwọn méjèèjì ní ti kọmpitíṣà láti fi jáwọ́. Làbúdà ní Ánẹ́tẹ̀ sábàkọ̀, àmàmà hàkùnlá ìmẹ̀ ní wọ́n gbà wọ̀nyẹ̀ ìjájọ́ sí gẹ́gẹ́ ní àtẹ́jọ́ sí kọmpitíṣà. Wà ní sábàkọ̀ sẹ́nu, tó bá wà lè gbájú mi, tó sáájú mi. Wà wọ̀ jẹ́ ìtẹ́jì méjì tó ti fi padà sọ́dọ̀ wọn. Làm ákùnrin bàá ilé ìta, fa áńkà sọ́dùkù. Èmi gbọ́ ọmọ máa, àjọ́kùwà lóde ìwọ̀n lórí ìlú òkè sọ òkùnrán mi nínú kí ìyá ayé ní ìmọ̀ lórí oúnjẹ fẹ́ gbọ́sì ní kòtọ́lá ó ní pàkọ̀dítù sọ́kọ̀rù pàkọ̀dítù sọ́kọ̀rù wà ẹ̀dáwùtù àmàmàhù bí ápùtọ̀ sùrà áìtì ó lọ bá gba mẹ́jọ ló tó gbélé lọ́wọ́ yẹn ó ní bóun ṣe ní mérè nìyẹn òun sáré ṣe gbáwájú ẹ̀ pẹ̀lú bóun ṣe lè sáré tó pẹ̀lú gbó agbára tóun ṣe lè sáré lòdì sáré dọ̀ wà áyìnà kókòwí àtọ̀gbé nínú kókòwá ṣe àjàmbá ó ní ṣùgbọ́n fóònù ẹ̀tẹ̀ ní ẹ̀tẹ̀ ní kékeré yìí kó lè ṣe èyí kó lè kó ẹsẹ̀ ọkùnrin ńláńlá tí mo lọ́jà gbé sọ́mẹ̀ sọ́mẹ̀ sí ọba ní káṣẹ́ bí tòótọ́ ó wà tó wọn bá ti gbẹ́sẹ̀ kan rèé ọ̀rọ̀ kó lùmí gbá torí ẹsẹ̀ tèmi kéékèèké yìí bó ló yẹ fẹ́ rí lẹ́gbẹ̀ẹ́ ìgbésẹ̀ mi òrìlẹ́kẹ̀kẹ́ òmìnira yìí wà kọ́ bla àyè rí kàní orí ṣùgbọ́n tó tó lé ní bá òun sáré tètè òun tètè kéré mẹ́rẹ̀ pé kọ́mọdé pamiláyò àfòjòrò mọ̀ ní láyé ó lóun kéré mẹ́rẹ̀ kíákíá ó ní wájú tó tó gbà wọ́n ní wájú tó bá wọn wàkọ́lá yóò ní kalẹ̀ ìgbọ́hàrọ̀ ṣe ìhù rahimahullah oníṣẹ́ àlàkàtọ́kì wa orúkọ tó bá wọn báyìí ṣe ìṣàjọ tó wọn ṣàbí tó bẹ́ lọ́rin lẹ́yìn wọ́n bẹ́ sọ sí ẹ̀mí òkè padà nílẹ̀ wọ́n ṣe ìṣẹ̀lẹ̀ sáà ẹ̀yẹ̀ lọ nílé wọ́n ní báwọn sílẹ̀ ìṣú tó bá wọn báyìí ṣe وقبل أن يدرك لقاء الشيخ رحمه الله من طريق معتري أفضل من يقيني فتلقاني في صدري شخصا وقد وقد وقد وقد ظلم أبالي في وجه ما يعرف واحتجزني قل يذهبه مني وقال لي بيساره أوصي له بدار الصحيح tí ẹ fún ọ̀pá ìmọ̀ wọn kọ́ owó ìpamọ́ pé ẹ̀. ọwọ́ ó báyìí ilé ìtẹ̀lẹ̀ ó ní ẹ̀lákùn ṣéèkù tí mo ní lè lè yìí tó wá sí dé máa ó ní ìsà padà padà yára yìí rẹ ẹni ọkọ̀ ilé ìgbé yìí ó lọ́kọ̀ wọ́n tó rẹ̀ kọ́kà sí rẹ̀ wá jáde náà kọ́kà rẹ̀ ó ní pàwọ́nlá àgbárọ̀ wọn sàpà bó ti yẹ́ ìpadà bó ti dìkàfíà ní ìfi dìkàfíà so gbàtó ti dìkàfíà báyìí wọn kọ́ lakọ̀ ṣéèkù báyìí dàgbà rẹ̀ ó ní bí ṣéèkù náà ti lọ ní ọ̀rọ̀ láti gbà wọ́n lẹ̀ náà. Pẹ̀lú ìtú ilẹ̀ ní ẹ̀sìn ọkùnrin jùlọ mọ̀, ó lọ máa padà sódà wọn yẹn. Sọ́dọ̀ pé àdéhùn wọn ni pé tó bá ti lè ṣáájú wọn tó fi padà sódà wọn yẹn òkúrọ́ lòun. Ó padà sódà wọn yẹn báyìí lọ rẹ̀ bá já, ṣẹ̀ pé àdéhùn táǹjọ gbé náà ló ti dáhùn. Ó lọ padà sódà wọn yẹn. Wọ̀kúnjù lọ́mù, ó lọ sọ pé àwọn ẹ̀kùn kéfà ánà ní sọ ibáyìí, ṣíṣẹ́ bí

Tòlúrù Sẹ́jì Àdìlwàhá Àṣàtọ́fí, aṣíwájú Àdìlwàhá Àṣàtọ́fí olóhun lè kí rẹ̀. Ó láwọn jẹ ní àwọn mẹ́ ń pa ilé gẹ̀rẹ̀ rọ́nà lọ, di àwọn olóhun lè kí tó ń fẹ́ rí. Wà àtàlápọ̀ àìhù kọ̀ríkọ̀, òun tẹ̀fẹ́ gba ọ̀nà kọ̀ríkù lọ́dọ̀ rẹ̀ tó wọ́n máa tó wọ́n lè dúbí. Wà á sí ìnáwó làmì yàtúlú fi hábi fi hábi ìfọ́sọ̀rọ̀. Ó ní ṣùgbọ́n wà á sí ìnáwó làmì yàtúlú fi hábi ìfọ́sọ̀rọ̀. Ó ti wà nínú kíra nìyẹn. Ó ní ṣùgbọ́n láti tó wọ́n retí rẹ̀ yìí kò dé ọ̀wá pẹ̀lú náà nìyí. àtàlùbá náà wọ́n pè pé lẹ́yìn eléyìí báyìí olùwọ̀gbọ̀ náà tù mọ̀ọ́lù lápapọ̀ lè ṣe olùwọ̀ wà bẹ́ẹ̀ lẹ́yìn tó yẹ kí wọ́n yọ̀ ògbò lẹ́yìn tó kàn ń lẹ̀ náà ṣe èkó yìí wọ́n mọ̀ lọ. حتى يستحق بمدرسة المعلمين الأولية بجنهور. ó ní títò fi lọ padà dára papọ̀ ní Jamnahua ó ní bí òun ṣe ìrìnà nílò òun wà tẹ́ni òun pàmọ́ sí òun gan tó òun nífẹ̀ẹ́ sí òun gan kí tóun fi padà lọ darapọ̀ mọ́ iléèwé àwọn àwọn olùkọ́ iléèwé àwọn olùkọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Jamnahua wà fi ha mẹ́tàlù sheik ó ní nílùú Jamnahua yìí ibẹ̀ ni sàárè sheik wà tó ti sheik sí wọ́n gbọ́ ní ètò sàárè rẹ̀ tí wọ́n máa tí wọ́n jílẹ̀ ó ní wọ̀bọ̀wá ìlú masjidi lẹ́bí lamjakun ṣeínaza wọ́n ká tẹ̀lé rẹ̀ ó ní ìpìlẹ̀ mọ́sálásí rẹ̀ tẹ́kọ̀ mi ti rí máa kọ́mọ́ ọmọ mọ́sálásí ibi sáré náà ni ó ní ìpìlẹ̀ mọ́sálásí rẹ̀ tí wọ́n ti kọ́ńgà yẹn ibẹ̀ náà ni wọ́n kọ́ sí ìgbàgbàsí pàdé Àwọn ìgbà

Ìgbà ilé fún àmọ́ kí ilé tó wà mọ́ olùkọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ó ní, òun wọ́n bẹ̀rẹ̀ sí máa lọ, wọ́n sọ fífún ṣùgbọ́n wà náà àtọ̀ sí ìyàdí ìdàmìnàwó. Ó lọ wá bẹ̀rẹ̀ sí máa rìn. Òun ti ra akẹgbẹ́rin pẹ̀lú àwọn àlùfáàrò àtọ̀fíyà, àwọn ọmọ ìyá tó wà lórí ìtọ̀ríkọ̀ àtọ̀fíyà ní ìdàmìnàwó. Wọ́n wá wọ́pù alẹ́ṣọ́gọ̀ọ̀tì ti májìrì tọ́ọ̀bà. Ó ní òun wá bẹ̀rẹ̀ sí máa dúrí máa yìí máa pẹ́sẹ̀ntì máa lọ sí májìrì tọ́ọ̀bà. Májìrì tọ́ọ̀bà náà ti mọ́tàlá ti ṣe ìyẹn ìkúlì lẹ́yìn àti ní gbogbo alẹ́ pátálò wọn lọ wọ́pẹ́ àìsù àìmọ̀kọ́dámi ìfúwàn ó ní wọ́n bèèrè pé tani mọ̀kọ́dámù ní tani mọ̀kọ́dámù àwọn onífífì fa ókù annahu ọ̀rọ̀dìrì sọ́ọ̀rìhù àtẹ̀kíyù àṣẹ́hù bàtíyúnì aláàjù sáàjẹ̀ ó ní wọ́n padà wọ́n mọ̀ wípé ọkùnrin ọkùnrin ní olùfáyọ̀ náà bá tí orúkọ rẹ̀ jẹ́ bàtíyúnì aláàjù sáàjẹ̀ ẹrú olùsòwò rẹ̀ فرجعته قل هذا يتيم ليس ما نظر أن يأذن لي بأقرب العادي عليه قل هذا البوا شوفي وهذا البوا قل هذا الطفق قل هذا الطفق لما قل هذا الأخضر قل هذا يوصيله قل هذا البوا شوفي لدور يعني طول nínú kíra ya ní tẹ̀lé ọkọ̀ tó àwọn ọmọ ìṣẹ́ tó ń fúnlẹ̀ fúnlẹ̀ ní pẹ̀lú àwọn ìṣọ́lá ìlú ìlànà tó ìwọ́n tó ní kọ́lá bí i wọ́n tó ní tún ní ìyá abẹ́rẹ́ bá náà tí àkọ́kọ́ rẹ̀ kọ́ ní àkọ́ òun àkọ́lùkọ́ rẹ̀ Ẹ̀kọ́ náà ní sọ̀rọ̀, ẹgbẹ́ pọ̀ láti oníṣọ́ dọ̀míru ti kọ́, dọ̀míru àlùkàtà ń dìmù ní, dọ̀míru ẹgbẹ́ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ pé kúrò náà wòlé tí mo ń sọ̀rọ̀ àrí. Ó ní, ó lọ wá mọ̀ wípé ẹni yìí pàrọ̀dáùtù, àyà àdára yìí di ábọ̀dì láàdí àlejì, pàpá àyà, ó ní ṣe èyí bára sílẹ̀. Ọwọ́ àyà ni, ọwọ́ àtàdé òun fún bá jẹ pẹ̀lú pẹ̀lú òun, di àlà, di àlà wò, tàbíkọ̀ dímù ní ìṣẹ́jì dàbíwàhá. Ó lọ́wọ́ àrọ̀ mú òun, òun rọ̀ عند حضوره طبعا الشيء وهو على موقف ولا أقول إلى هذا الوقت قد ضيعت واحدة في الطريق في الطريق ó ní láti pẹ̀lú ìdí owó tí ìṣe bẹ́yà pẹ̀lú ẹni kẹta lórí pọ̀lípù kẹta ju ẹni yìí lọ bẹ́yà jà ọ̀fìnìyà tó jẹ́ ọ̀fíṣíà bẹ́yà òun tí ní ọ̀fíṣíà bẹ́yà pẹ̀lú ẹni kẹta nígbà tó ń rí ju ẹni lọ wà ní lẹ́nà kúrú tó bẹ́sẹ̀ máa ń ṣe kíní tó ń bá wọn tẹ́ ìwọ̀n sí ìgbọ́wọ́ tẹ́lẹ̀ síwájú àsìkò yìí lẹ́tà kò ń padà wọn gbọ́wọ́ ní nígbà yìí. وهذا السيد وهذا السيد عبد الوهاب نفع الله به لدى النهور لدى الله ó ní òkè ó ní àfá yìí tẹ́jú àjùmọ̀ ààbò yìí kọ́rọ̀ bá kí ó bá kọ́rọ̀ kó mú sàǹfààní kọ́rọ̀ tó kẹ́kẹ́ sàǹfààní lára rẹ̀ ọwájé sí ìlú dànàhùn wà ní àti àwọn ọmọ ìyàwó fún mi wọ́n fún mi láwọn wípé ṣéèkì ti dé o bàkúntù ṣẹ̀dídà fáṣẹ̀ jihadà nàbà ó ní ìwọ́n fún mi yìí ọmọ nínú mi dùn gidi gan tí òun dùn sí àṣẹ́kì ti jẹ́ báyìí lọ́sẹ̀ àwọn onírun dùn gan wàzáàbì lẹ́nuwárì àṣẹ́ bàtíyúnì olùwà padà lọ́sọ̀dọ̀ bàbá alwárì bàbá wọ́n pè ní sheik albazini tó lọ́wọ́ padà lọ pìrìsẹ́ntì òun fún sheik yìí láti sọ

kódà ọdún 1341 ọdún 1341 ṣẹ́kọ́ tó 200 years lọ́wọ́ àwọn ní 1439 báyìí nítorí sí us pé ó kù tó rí pé 100 years rán ó ní ní ọdún 1341 lòun lọ ní nǹkan ìṣẹ̀lẹ̀ àjùsíríyà ó ní wàyí dáadáa ṣẹ̀kú ní àgbàṣọ́ onítọ́jẹ́ pé ó ní tí làkẹ́ ìwọ̀n bá tọ̀rọ̀ jẹ ó ní tí ọ̀pọ̀ bá gbàgbé o jésù nǹkan ìṣẹ̀lẹ̀ yìí ọkọ̀ sáà ìwádìí kò yá mọ́ ó ní kódà ọjọ́ yẹn tèrè ní ọjọ́ tá a wà nínú ìlú wà lárọ́jọ́ sunday ó ní ومن كان يوافق ايام الاحد وقد كان يوافق يوم الاحد حيث تلقيت الحقصية الشاذلية عنه ونجد انه دعوة حقصية شاذلية طريقة في حقصية شاذلية لو سيخي وآذنني بأورادها ووظائفها ونجد انه وقول لي ان ده ايه Sẹ́rí ẹ̀lẹ́ nìkan fún ìmọ̀ mọ́mọ̀ dáadáa o. Sẹ́rí iṣẹ́ tó fi ẹ̀lẹ́ ẹ̀lẹ́ gbà tẹ́ máa fàṣẹ tọ́lá fún yíyan náà o. Ṣé òun yín gbọdọ̀ fún yíyan náà tẹ́ tẹ́ bá ń fà á tẹ́ bá bá ń gbà kò lè ṣiṣẹ́ fún yín. Kódà ẹ̀lẹ́ ti sọ fún ìyàwó ní kíkọ́ lọ wí pé ẹ̀yìn mẹ́ta ni àdúgbò náà ọwọ́ gáàsì ilẹ̀ ti gbọdọ̀ gbà. Àdúgbò náà gáàsì ló ní tàbí. Tẹ́lá ń tẹ́lá fẹ́ gba mẹ́ta lé láwùlà. Onígbà àdúrà lórí àdúrà. Tẹ́bàájẹ́ gba yálà sí tọ̀fà lónìí, òlí ọ̀pá. Ẹgbẹ́ ìjọba ìtọ́nù, wèrè ọ̀pá, ìfìlọ́lọ́ ọ̀bálò, wà láìsàláì. Tẹ́bàá ní bláàlá ọ̀pẹ́ mẹ́rùn-ún pé ọ̀bálò, yàtọ̀ sí pé ọ̀yàwó lọ́dà kó tó ní pàtọ́kọ̀ bọ́n ìpọ̀rẹ̀ gbẹ̀rẹ̀ báyìí ọ̀pọ̀rẹ̀ yìí bí i ẹ̀kọ́ lẹ̀ tó bá fọ́ òfin tó bá wọn bí i ẹgbẹ́ agbó láti ní Bẹ́ẹ̀ni, mo kọ̀ lọ ọ̀tọ̀ náà. Tẹ́rí ẹjọ́ ẹ̀kẹ́ ọkọ̀ ọ̀tọ̀ àyí. Gbádùn, bírára, yóò di aago láti dì sílì, yóò di aago láti dì sílì, yóò máa tó kásí gbogbo ọwọ́ rẹ̀. Wọ́n máa méjì láti mẹ́rin, wọ́n sì lè gbọ́dùn ní méjì, wọ́n sì wọ́n bọ́ sí fún pàṣẹ́gbẹ́ ọ̀tún, wọ́n bọ́ sí ní lẹ́gbẹ́ òsì, ní pàṣẹ́gbẹ́ ọ̀rẹ́ ìyàwó ẹ̀. Ń jọ ńlọ sọ̀lá, lọ́jà pẹ̀lú níkà. Gbogbo ìyá wa pé ìyàwó ìdílé owó kò dé dúró náà àwọn ọmọ àwọn ọmọ ọmọ ẹni lọ́wọ́ ìjọba àgbé látàkọ́ ọlọ́gbà ẹ̀ka ìkó ìgbàgbọ́ ìgbàgbọ́ ẹni òní ìgbà òní lẹ́yẹ àwọn tí kí ọ̀gbá nù ara wà láì ẹni ìlú lórí wàtà lórí ojú wà láì yàtọ̀ nígbà ìlú lórí wàtà lórí ìlú lọ́gbọ́n ara mi mo ti lọ sọ́pà yìí tó yẹ pé wàhálà ń jẹ wọn bí ẹ̀mí jì bí ẹ̀mẹ́ta. wọ́n máa ń rìn wọn kó dàbí ìṣojú wọn nílò ọmọ ọmọ bí ẹ̀rọ kan bẹ́ẹ̀ obìnrin tó lè máa ń dírẹ̀sì wọn. ìkẹ́lẹ́ ń bẹ ní gbára ìjọba ń wọlé bẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn. wọ́n ti ń bá ń bọ̀ wọ́n ti ń bọ́ bí wọn. wọ́n ti ń bá bọ̀ wọ́n ti bí wọn ti ń pe ìlúlọ́lá o tí àwọn kí ni èrè rẹ̀ ìdẹ́lẹ́gbọ̀n kàkàlú? Kò sí ẹ̀tọ̀ láàárín ìmọ̀ tó lára àti ṣẹ̀ṣàgbó, àrí ẹgbọ́n náà mẹ́rin ẹjọ́ ń pè é. Kò rẹ̀ sí ẹ̀tọ̀ láàárín kí ń pejú lára àti ẹgbẹ́ ìpẹjọ́jù, kó bọ̀ gbẹ̀ta bá ní káwòó gan pẹ̀lú ọpọlọ gan. Ó ní kí pejú ìfẹ́ pé lórí ẹgbẹ́ ìpẹjọ́ lára èyàn wá ń pe ẹni rẹ̀ aníporí àwọn jẹ́lẹ́bọ̀ kírísẹ́nì wọ́n wá ń pe ọmọdé ìjá ní tí ó tí ó sẹ́ẹ̀dì ló fẹ́ ni rẹ̀ oròkó ní ti ọ̀dà àrùjù kámọ́dé ìjá àwọn tí ń pe Jésù lọ oròkó oròkó ní ti ẹ́ pẹ́lú àwọn tí ń pe Jésù lọ wọ́n pe lára àwọn kọmọ́dé ìjá ní oṣù lọ́nù ní yàrá. àbá àwọn ọmọ Ìrọ̀lá, wọ́n ń sọ́kọ́ lọ́nà kan àkọ́jú ọmọ mi, má dàgbé kọjá ní ìrọ̀lá. Àkọ́jú ọmọ mi sínú ọlọ́run náà. Kí ìrọ̀lá tó máa ń ṣe láyé yìí? Ìrọ̀lá ó yẹ kí pé ìrọ̀lá burú yẹ pé lọ́ ní iná bá fi yàrá wù. Yóò fi sọ̀rọ̀ bí èyí jẹ́nà tó yóò fi jẹ́ títà jẹnu. Ó bá jẹ́ sí pé dísíkò ni wọ́n kọ ní rédíò náà lè fi títà máa dájọ́ màgbé jáde. Wàlá ìlọ́gbọ́n mi kò fún yàn. Ìyàtọ̀ wo fẹ́ lọ òun fẹ́ gbọ́mọ́dé kọ́ bò mò ń lọ sí ọba sáfọ́ máa ń ké sí lórí ọba. Ìrú ìgbàdùn ọba máa ń pè ọmọ sábà burú bá tó lọ́sọ sẹ́kọ́ kò ní kúrẹ́ ọmọ ògún kò kì í gùn ọmọ ọmọ ìyá àbàdàdé ń kúbọ̀ bẹ́ẹ̀ ìmá mi ló ti fi àpòdèdè rẹ̀ àpòdèdè náà ni wọ́n kù èdè náà ni wọ́n àpòdèdè rẹ̀ lẹ́rù ọlọ́run máa ń jẹ́ àgbẹ̀rẹ̀ táwọn àpòdèdè rẹ̀ lẹ́rù ọlọ́run máa ń jẹ́ àgbẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀dàkùn àwọn ilé àkùkọ lórí tó nígbà lọ àti àgbékápé ìtọ́lá pẹ̀lẹ̀ dé ìsáàdùgbò sáàkàlà lẹ́yìn ọ̀la eléyìí báyìí mo ní ìdí ìgbàlẹ̀ ìdí alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ọ̀gànìbánà ọ̀rọ̀ tí wàá kó wa lórí ọ̀gànìbánà kò ní jẹ́ sí láti orí ara rẹ̀ nígbà náà tí n bá jẹ péré tí n bá fẹ́ gbàdúkọ wa tí n bá fẹ́ gbàdúkọ wa ni màá kó méje wa ṣùgbọ́n nígbà náà bóyá tí n bá ti parí ọkàn yìí bóyá tí n kú fi òkú lẹ̀ táwọn lọ sí ìtàn wà láì mọ́ làbúrà wà láì mọ́ làbúrà mo lè kó méje wa nínú sọ́ra àtàlùbánà tó yẹ kó fún ẹ̀ lóbi rẹ̀ pé kódà àtàlùbánà nínú ìṣẹ́ lórí ìnàbí ìṣẹ́ mà

wọ́n da islam ní gbogbo ìwádà lápàdà lójú abẹ́lẹ̀ ọ̀nà ìta kọ́nà tó dàpọ̀ ọmọdé ká sọ̀rọ̀ báyìí ìgbà adé ìkàlẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti fi wá mọ́nà ọlọ́run dákun allahumma wọ́n ni ẹ̀ka pàpàkọ̀ wọ́n tó tẹ̀lé tìbá ọlọ́run wa kòrò hàn ọ́rọ̀ ìgbè kalẹ̀ tẹ̀lé ọ̀wọ́n lọ́wọ́ bá tẹ̀lé wà á rí lẹ́nu dá wà pé lọ́dọ̀ ọ̀gbẹ̀rẹ̀ wọ́n ti aburú wà ọlọ́run wa برحمتك يا ارحم الراحمين سبحانك وبحمدك وسلام الله انت صدقت اليك والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته جزاكم الله خيرا يا ابو بكي يا الله في حقوق الله يا رب انت كما